إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tó kádàrá ìkójọpapọ̀ wa sí ààyè yìí ní alẹ́ yìí láti máa tẹ̀síwájú lórí àlàyé ẹ̀sìn eléyìí tí a ń bá lọ láti lè jẹ́ kí a máa. الدين الصحيح والسنة الصحيحة من الدين السقيم والسنة الضعيفة قلب ما يسنت الله لافيا sunnati ọlọ́láàfíà yàtọ̀ sí ẹ̀sìn tí ń ṣàárẹ̀ àti sunna eléyìí tí ó wípa nẹ́bí sọ wípa nẹ́bí ṣe wípa nẹ́bí ní láti sọ́kàn tí àwọn èèyàn kan láwùjọ wa yar'asuhum muhammad bin ali jabata tí àfa muhammad bin ali jabata ń jẹ́ olórí wọn àwọn sọkúsọ wọn tí wọ́n ń fi tì sínú sunna nabi sallallahu alayhi wa sallam ilé tó yẹ pé sunna sì bọ́pá bọ́sẹ̀ kúrò lára gbogbo àwọn sọkúsọ wọ̀nyí adúpẹ́ fọlọ́run wa tó ṣe ìkójọpapọ̀ wa lálẹ́ yìí tó tó ṣe ní rọrùn a sì dúpẹ́ fọlọ́run wa lórí àwọn ìkójọpapọ̀ tá a ti ṣe tẹ́lẹ̀ náà tọ́lọ́run wa àlékẹ́ náà ń ṣe ń rọrùn àti lórí àwọn orí ọlọ́run ọba ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tí ó ń ṣẹlẹ̀ léwa lórí. àlékún ìkẹ́ ọlọ́run ọba àti orí àjẹ́ǹjẹ́tọ́ ọlọ́run ọba kọ́mọ bá síwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọ́mọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà kọlọ́ba kí ó kà wá náà sínú wa. naam ya ikhwanana àlàyé tí a ń bá lọ tẹ́lẹ̀ síwájú kí atuto resi nǹkan míì ní ọ̀sẹ̀ eléyìítọ́ ṣáájú ọdún tí a ti ṣàlàyé nípa àwọn súnà tí ń bẹ nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja eléyìí tí ọkùnrin aláìmọ̀kan yìí tó ń takò tí a ti yanjú àwọn ẹ̀rí eléyìí tó wálé lórí eléyìí tí ọkùnrin aláìmọ̀kan yẹn tí ò gbọ́rí tí ò rírí tá a ti ṣàlàyé ẹ̀ ẹ̀ríkẹ́ níta ń bá bọ̀ síwájú kí a tó wọnú mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja yẹn òun náà ni ọ̀rọ̀ bídà àgbọ́yé bídà nínú súnà àgbọ́yé bídà láàrin àwọn onísúnà àti àwọn alkhawari eléyìí ni à ń bá lọ tẹ́lẹ̀ kó di pé mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijja wọlé tí a ní ká sáré yanjú ìsọkúsọ. So tí ọkùnrin yìí ń sọ nípa mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja yìí pàápàá jùlọ ìfi ọjọ́ mẹ́sẹ̀sán ìbẹ̀rẹ̀ náà gba àwẹ̀ eré tọkùnrin sọ pé pé sínú ẹ̀sìn tá a sáré yanjú ẹ̀. sòní tẹ̀síwájú lórí tá à ń bá lọ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ bídà arípẹ́tì àbágbàgbé àwọn ẹ̀rí tó wá lórí àwọn bídà tí ò kí ń sọ̀rọ̀ di kèfèrí tó jẹ́ albidayu almufasiqo àwọn bídà tí ó sọ̀yàn di pòkì tí ò gbóyàn jáde kúrò ní Islam àwọn ẹ̀rí tó wálé lórí òun lábẹ̀rẹ̀ sí máa tò láǹtò láǹtò láǹtò débi tá a tó dé. Naam lálẹ́ ìwá ni a tó sáré mú nǹkankan nínú sọkúsọ kan tó tó ń já rìnrìn níta tọkùnrin tó sọ sáyẹn ju àmọ́ lórí ọ̀rọ̀ bídà yìí náà ni ní tuntun lórí ọ̀rọ̀ bídà yìí náà ni nítorí pé ẹgẹ́ bí àdéhùn tá a ní tí a bá ti ń sọ̀rọ̀ lọ tọkùnrin bá tún ti sọ àwọn ìsọkúsọ tuntun míì a tún sáré yanjú ẹ̀ a tún tó máa tẹ̀síwájú lórí tá à ń bá lọ torí tá a bá ní ká fi ilẹ̀ ká dúró ká fi yanjú ní tá à ń yanjú tán ó lè má fẹ́ àsìkò yẹn lè má fẹ́ bá mu tó àwọn àfáàní la yajuzu ta'khirul bayan an waqtil haja kò tọ́ ká máa lọ àlàyé lára kí àsìkò táwọn èèyàn bùkátà rẹ̀ kó fi wá jáde sílẹ̀ lọ́fà ló fi jẹ́ pé ibi tá à ń padà lọ tá a sì padà lọ níbi ọ̀rọ̀ bídà ọkùnrin ti sáré fà wá lọ bẹ̀ òun náà ni ọ̀rọ̀ àwọn àfáà àwọn àfáà súnà àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa ìdájọ́ bídà òye abẹ́bíṣe kẹ́yìn ni bá a ṣe ń tó tẹ̀fà ń tó látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àtòlódà àwọn sọ̀hábà ẹ̀ abájú kò lórí wọn à ń bọ́ sórí àwọn tàbí ẹ̀hùn àwọn ń bọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ tí tábì dé orí àwọn afá àsìkò yìí náà bá a ṣe ń tó nìyẹn ṣùgbọ́n látara pé ọkùnrin yìí fast forward wa ó lé wa láré ó fast track wa bàbá kó fast wa ó lé so a sáré lọ síbi ọ̀rọ̀ tó sọ níjọ́ Sunday recent one ni Sunday ìjẹnikọ́ yẹn àti làbá ti bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ gbogbo náà la mọ bí ojú ọjọ́ ṣe rí lánàá pẹ̀lú kí ọlọ́run bá ti ó ń sọ̀kalẹ̀ alihamudulilayi pé ojú ọjọ́ ọlọ́run bọ̀ wá lọ́jọ́ lónìí náà á yanjú ìsọkúsọ tó sọ lọ́jọ́ Sunday nípa ọ̀rọ̀ Sheikh Salim bin Abu Usama al-Hilali al-Sheikh Abu Usama Salim bin Eid al-Hilali àbí kí n tiẹ̀ má tọ́jà ní pé bóyá ó kọ́ tí mo ti pe àfáà yìí bóyá mi tún bóyá kí n sọ pé mo ti ṣàfihàn tó. orúkọ táwọn afá máa ń pè wọ́n òun náà ni aṣèkú almuhadisu aṣèkú almuhadisu abu usama salim bin eid alhilali afá yìí ọmọ kéwu sheikh alalbani rahimahullahu ta'ala ni àgbàfà nípa ìmọ̀ hadithu lásìkò tá a wà yìí lára wọn lọ́wọ́ àfà yìí wọ́n wà ní Urdun Jordan wọ́n ti ń bẹ láyé títí dìse ọkùnrin yìí Muhammad bin Ali Jabata ó wá máa ń dá àdáparọ́ ńlá ó máa ń dá àdáparọ́ ńlá máa fà yìí ó nínú àwọn tí àfáà súnà tí wọ́n sọ wípé bídíà òpin gbogbo bídíà ní kúfúrù ó nínú wọn ni sheikh asheikh almuhaddisu abu usama salim bin eid alhilali asalafi ó nínú wọn lọ́wọ́ ó nínú tíra yìí náà ti sọ bẹ́ẹ̀ albidayatu wa asaruha sayyi'u fil umma ó nínú tíra yìí ni wọ́n ti sọ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn wọ́n wò pé. a ti ṣàlàyé ṣàlàyé ẹnu ti fẹ́ bó kò ní gbọ́rọ̀ ni kẹ́yìn náà ti mẹ́rin tẹ́ ní alágídí ìbàjẹ́ àtẹnu ọmú kò ní gbọ́ ọlọ́run torí pé bó ṣe ń bá a lọ yìí kódà pleere Salim Hilali inshallah tábà padà pílẹ̀ rẹ̀ fún wa sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣe ń bá a lọ yìí ọlọ́run àádẹ play rẹ fún wa pẹ̀lú gbọ́dọ̀ ọba ọ̀rọ̀ àfa yìí méjèèjì á play rẹ àádẹ tu irọ́ tí ọkùnrin wa tún pa máa fa yìí lẹ́yìn tó gbọ́rọ̀ ẹ̀ tán á tún play rẹ inshallah ta'ala bá a ṣe fẹ́ ṣe lálẹ́ yìí ni pé lẹ́tì ọ̀rọ̀ ẹ̀ odidi sunday òun òun láà máa play á máa wá play lẹ́yọ kọ̀ọ̀kan á máa wá mu ní point by point so application tiẹ̀ tẹ́ gbangba báyìí a ti ṣe nákìdù ẹ̀ láti inna alhamdulillahi títí dé subhanaka allahumma bihamdiki pẹ̀lú gbọ́lọ́m so tàbá wa mú yẹn tán tàbá wa parí yẹn tán á tún wá fi tọ́ ọmọ rẹ̀ Rasheed Mustapha ọmọ tí mẹ́mbà rẹ̀ tọ́mọ́ ń pè lábúbejì yẹn Rasheed Mustapha á tún fi tiẹ̀ náà le Sunday tó ṣáájú ọdún òun náà tún ṣe òun náà kọ́kọ́ sọ̀sọ́ kú sọ tiẹ̀ káfá rẹ̀ tó fi ọba lé àwọn méjèèjì wọn wọ́n jẹ gba àti gbogbo òdo wọn láfàyọ́ ń bẹ̀ sẹ́ńgbẹ́mọ́tì wọn gbé jàbátà ò lè sọ̀rọ̀ kọ́mọ́tò òdo nígbà tí ò

so yẹ bá ní sìn dáwà sàlàfí yẹ ṣe dáwà rẹ́dẹ̀rẹ́dẹ́ so ó kéwú dáadáa ná táwọn afáàbá wa ẹ̀gzámì ẹ̀ tí wọ́n rí pé lórí pé o ti lè bọ́ta ẹ̀hẹ́ ìgbà yẹn ayẹ̀sẹ̀ wá wáyé fún wọn náà bó ìṣèbí tó lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọmọ bá lọ mbẹ́ ṣé bá ní sí àmọ́ bá wá sọ agídí bó tún lọ tún bá tó tún lọ bẹ̀rẹ̀ àfàìmọ̀ kó mọ̀ tún jẹ́ pé ó ti wá wúyò kú mi ó tún dágbà kú mi lẹ̀ tó tó wá ara wọn mẹ́yìn òun táàtò máa wá gbà títí táàtò jájájá sí lọ́wọ́ rẹ̀ táà ní rí já. naam a rẹ̀ pẹ̀lú gbọ́lọ́mọba látòkè délẹ̀. àmọ́ ti máa ń parọ́ mọ́ wípé Sheikh Salim Hilali tó ní wọ́n ti pín bídí àtíra yẹn rẹ o. gbogbo bí tí máa ń lò ń bẹ̀ yóò sọ nínú kẹ́sẹ̀tì yìí o. àárẹ̀ máa kà tí bá ti ń sọ yóò máa kà kúkà àwọn máa tún kà. sèrè àyè wàlúwà yóò kà kúkà àyè jẹ́rẹ̀ mo ní so yóò di dúdú kùtù àmọ́ wa bá ìtùkú yóò jẹ́ bá ń tù àmọ́ wa tún ṣe. naam so sheikh salim hilali hafizahu allah ta'ala so wọ́n ṣe àwọn ọ̀rọ̀ méjèèjì àwọn ọ̀rọ̀ méjèèjì ti wà ní ọwọ́ mi pẹ́ àmọ́ mo tọ́jú ẹ̀ pamọ́ di àsìkò gbàtà bá yanjú ọ̀rọ̀ àwọn àfà ìgbà yẹn ni mo fẹ́ lò àmọ́ ti fa síráàkì wa ó ti sáré nítorí pé ó rí pé kinní yẹn yóò kágbá kó bá wọn ó sáré tètè sọ̀rọ̀ òun tan ààrẹ náà ni òun tan ààrẹ náà ni ṣé bá nìsí tó ń torí ẹ̀ insha Allah ta'ala so á plé rẹ̀ tábà ti plé rẹ̀ á mọ̀ wá parọ́ lẹ́yọ kọ̀ọ̀kan so tábà ti wá débi àwọn ibì kọ̀ọ̀kan títí rọ̀ṣídì yẹn mo gé àwọn àyè méjì kan bẹ̀ tábà ti débi àyè ibi tí mo ti fẹ́ kẹ́ fi kún ti tàfà rẹ̀ màá ní kẹ́ bá ń fi kún ẹ́ plé rẹ̀ so yíba ní títí méjèèjì yẹn so ká tó wá plate rọ̀ṣídì yẹn náà lódìdí pẹ̀lú ògbọ́n náà bá so gbogbo àwọn ibi tóun náà ti ń kàkàkùkà tóun náà ti ń sọ̀sọ̀kùsọ̀ àtàfàyọ̀ bẹ̀ náà pẹ̀lú ògbọ́n náà bá so ilé báyìí à ń ṣe láti jẹ́ kí liyahlika man halaka an bayyina wa yahya man hayya an bayyina ẹni tí ó bá mẹ́nà ẹni tí ó bá parun ẹni tí ó bá sọnù kó lè bá sọnù lẹ́yìn tí àlàyé tí ó dájú lẹ́yìn tó bá wá bá a ẹni tí ó bá dẹ̀ mọ̀nà kó náà lè mọ̀nà lẹ́yìn tí àlàyé tó dájú bá ti ṣe kíni o tó bá ti hàn sí inshallah ta'ala sùn wọ́n bẹ̀rẹ̀ sí máa pèrè báyìí bismillah títí ìjàmbá tá ní kẹ́ máa pèrè tó bá ti tásìkò tí máa kẹ́ máa fi tọ́ ọmọ rẹ̀ wọ́n máa máa sọ. ẹ̀rọ anyin sóyè káwọn ẹ̀kọ́ sí rí o. وأشهد أن لا إله إلا الله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 òun sì ní olódò ni ṣẹwárí ibi tó bá dé yìí mọ̀mọ́ ń sànú ẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ kò sànú mọ́ afẹ́jẹ́kọ̀dọ̀ rẹ̀ kó hàn sáyé báyìí wàláhì torí pé tí ẹ bá padà tábà ń pè kẹsẹ̀ ti lọ ẹ rí i pé àfa yìí ó ní àyà gan kódà ó pèsè ṣẹ̀lí mi lálé ó ní dìdẹ̀rẹ̀ ní ṣẹ̀lí mi lálé ó ní dá àwọn dìdẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ̀ tẹ́ ń pè ọ́ kí ẹ máa pe Sheikh al-Muhaddith abu usama selim bin eid al-ilali as-salafi kí ẹni dẹ̀dẹ̀rẹ̀ ni sẹ́fí àbá yóò ní ṣúrmà kò ní ihtiram kò ní kò ní tawqir kò ní ìsàpẹ́lẹ́ báwọn afá rárá ntí òjé kórí ntí òjé kí orí kéwúké náà nù wàláì ntí ntí òjé kórí kí mà dúró náà nìyẹn so nítorí wípé kò bàbàrà mà kò ti bàbàrà àwọn ahlul ilm àwọn tí wọ́n gbé ìmọ̀ dání ẹ̀rí tọ́ka sí wà á laka wà á lakọ̀ ó ní wà á lakọ̀ minha zawjaha taqullaha alladhi alaqakum alaqo alaqakum min nafsin wahida wà á lakọ̀ minha zawjaha tẹ́rí yàtọ̀ sí khalaqo ìtọ́wà nínú ayakùn ayakùn láì ní kékeré yìí o nítorí àwọn kùránì ni kọ́lákọ̀ kọ́lákọ̀ bilkọ́ ilmọ̀ ìgámà kọ́ kọ́lákọ̀ òun ní alakọ̀ sẹ́rí bó ṣe wú yẹn ó ti bàtúmọ̀ kùránì jẹ́ báyẹn ìyàtọ̀ tó pọ̀ ní ń bẹ láàrin àti alakọ̀ kọ́lákọ̀ òun pé ó dá kọ́lákọ̀ ó dá ó dẹ́dà àmọ́ alákọ̀ òun tiẹ̀ kò túmọ̀ dídá rárá ọ̀nà méjì ó lè wá ní alakọ̀ ó sì lè wá ní alikọ̀ bìkẹ́sì lam wàbí fàtìhà tó bá wá ní alakọ̀ tíjà bàtàkà yìí àwọn lárúbọ̀ sọ wípé àwọn alábàá sọ pé alakọlbarku alakọ a hamza alakọlbarku ìjùmọ̀ ni pé kazaba wàlám yaqubuhu matarun ìjùmọ̀ ni pé kí lárúbá sọ pé alakọl alakọ albarku ìjùmọ̀ ni pé èsì máa parọ́ kí wọ́n gbà lérò pẹ̀lú èsì máa parọ́ tẹ́tì máa bá lágàáràgà tẹ́tì máa bá sẹ́ ní sọ́mà nísìnyí nǹkan tá a máa retí ni pé ah, òjò fẹ́ rọ̀ kójú ọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tó pé ètí sábà ètí máa sábà máa ń ṣẹ́ nígbà tí kìnìún nígbà tójò bá sú sòtẹ́ tí wọ́n bá ṣẹ́ tójú ọ̀bá wa rọ̀ lẹ́yìn rẹ̀ mọ́ wọ́n sọ pé alakọ̀ alakọ̀ albarku ay kadhaba albarku kadhaba albarku walam ya'qubhu matarun ìtumọ̀ alakọ̀ nìyẹn. olówó ká tó ní wà á la kọ̀ minha zawjaha wà á la kọ̀ minha zawjaha ọkùnrin yìí wà kọ́ la kọ̀ ni tó bá dijọ́ mi wà kọ́ tó bá dijọ́ nígbà míì ìmọ̀ ń kàbó ṣe wù wa ó lé ní wàhálà kàmí wàhálà kàmí ni hà wàhálà ìmọ̀ ń ṣe hàlà náà ọlọ́run méjì á bẹ́ẹ̀ bá bí hàlákà wàhálà dé bánu ṣé bá nìsí. so kọ́kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ náà tí ìbá fẹ́ kéwú àfà pàápàá jùlọ àyà Qur'an èèyàn máa ń ké àkùrán dáadáa ni nítorí pé tó o bá ti lè si ké àbí tó o bá lè ké ní kékúké yóò bà túmọ̀ jẹ́ yóò bà ìtumọ̀ jẹ́ náà a eléyìí báyìí tá n ṣàlàyé lọ òun náà ni pé tó bá jẹ́ pé bìkẹ́sìrì láàmù ńkọ́ àmì tó bá jẹ́ pé bifatihi lam eléyìí tí mo sàlàyé lẹ́ẹ̀kan yẹn pé kadhaba al-barqu wa lam ya'qubuhu matarun eléyìí tó bá wá ní alikọ ni alikọ bi kasri lam àmọ́ alakọ tó ń kà yẹn òun ìtumọ̀ rẹ̀ ní àbọ́à lámàá òun ni pé kí èsì máa kó tàn mọ́lẹ̀ ó tàn mọ́lẹ̀ ó tàn so lámàá tó bá lọ pé alakọ al بفتح اللام علق البرق أي لمع البرق وأضاء البرق ìtìmá tan ìmọ́lẹ̀ ìtìmá ṣe kíni o ìtìmá tan ìkàtà ń sọ nìyẹn àbábá rẹ bẹ́bí kẹ́sì láàmù ni alikọ ayi kazaba kazaba albarku walami akubuhu mataru naam ẹ máa fi rẹ lọ. ihuma rijalan kathiran wa nisaa.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 àìmọye àṣìṣe láti fojú bò mí o ọkọ̀dì fáwọn àfáwò gbọ́n àzìmà àìmọye wàláì àwọn àti àìmọye nǹkan láti fojú fò káwọn kọ́ bàbá àsìkò wa jẹ́ torí lèyìn kò ní rí pé níbà bó tún ṣe lọ́la bí ó ti se náà nù ṣé bá nídìí àwọn àléyìn orí kéwúké kò gbédè bàbá ní ògbédè ṣé bá ní sí so àìsí gbédèjì ni àìkéde náà lè fi gbédè bẹ́ẹ̀ ọba ti kéde kò ní gbédè òun sì làbá ẹ muhaddis kódà débi wípé ọmọ kéwú ju gbogbo àwọn àfáà yìí lọ àwọn àfáà tún náà yìí náà ẹ máa bèèrè lọ ẹ má jọba wà lásìkò jẹ. wa sharral umuri muhdathatuha. وكل مودثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد إلى يوانين الإسلام السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n fẹ́ ṣe òun náà ni pásẹ̀sì kan tí àwọn ọmọ oníbídíà yẹn tí wọ́n máa há fún àwọn èèyàn káàkiri nípa pé wọ́n ní ṣé ò tẹ̀lé ìmọ̀lá ní àbíbọ̀ àwọn akọ́ọ̀lù ẹ̀ tó wá sọ̀rọ̀ yẹn nípa pé bídíà àwọn àfáà wọ́n pín ó yẹ kí ọba àwọn àfáà lọ ó yẹ kí ọba àfáà lọ yàní ẹ̀yí tí ọba bá àfáà lọ síbẹ̀ lẹ́gbàá bá ṣe ìfọ́mọ̀ àhójá ìlérí ó kúrò ní mọ́níhájú àlàáfíà ní ìtàn ó láti kọ́ sí ló lè sọ sí ọgbọ́n kásẹ̀tì tọ́ kò fẹ́rì gẹ́gẹ́ tí ń ṣe òmúwá mẹ́ o kò mẹ́rin wá náà ìgbà tó kàn wí náà lò ó náà gbà pé àwọn àfáà ló lópin nínú ọ̀rọ̀ tí ṣe ò sọ tó bá kí òun ló bá sọ ọ̀rọ̀ yẹn. Now you are important. Àmì tó bẹ́ẹ̀ náà. You are important. So ẹ rí i pé àfáà yìí ó ní pé nítorí òun fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni kéṣẹ́tì kan tí àwọn ọmọ onífídíò yẹn tí wọ́n máa ń fọ́n káàkiri nípa wípé wọ́n láwọn pe Selim Hilali àwa ni pé ṣé èsèrè náà wọn òun ti gbọ́rọ̀ yẹn wọn mẹ́rin wá ń bẹ̀ so ẹ̀ka táǹkà sọ náà ni pé gbogbo àwọn àfáà ló pin ó sì yẹ kéèyàn bá àwọn àfáà lọ bí téèyàn bá ti wá bá àwọn àfáà lọ o tó ti ń ṣe fún yàn ìyẹn ti jáde kó nu sàlàfíyà nìyẹn pé wọn mẹ́rin wá ń bẹ̀ náà so wọ́n láwọn pé Sheikh Salim Hilali ẹ̀ tọ́ba yẹ pé òun náà pè sá tọ́ba yẹ pé òun náà ni wọ́n pè so nǹkan tó yẹ kó máa sọ àwọn ọ̀rọ̀ yìí òun ni wípé ó fẹ́ dá iyèméjì sínú ọkàn àwọn èèyàn nípa ìnígbàgbọ́ sí pé ṣé Sheikh Salim Hilali náà ń sọ̀rọ̀ àbí kì í Sheikh Salim Hilali ń sọ̀rọ̀ ìyá mo wá wò pé kí ló fẹ́ gbà nídìí eléyìí báyìí nítorí fẹ́ gbà ní pé tó bá ti lè dá iyèméjì lẹ̀ sínú ọkàn àwọn èèyàn tí wọ́n nígbàgbọ́ sí ìjẹ́ òdodo wípé Sheikh Salim Hilani ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò ní ní kíma lọ́dọ̀ wọn mọ́ kò ní wúlò lọ́dọ̀ wọn mọ́ kò ní wọ̀ wọn létí mọ́ pé àwọn ọ̀rọ̀ yẹn àti ẹ̀mọ̀ bóyá Sheikh Salim Hilani ló sọ àbí eléyìí náà ìṣàkù lọ́fẹ́ dálẹ̀ gbogbo ẹni tó bá dẹ̀ ti ní ṣàkù lórí nǹkan kan tó bá ti lè irú ẹni báyìí àlámàrí náà kò ní dúró lórí ẹ̀ kò dẹ̀ ní ṣe kíni kò ní jọ lójú ṣé ilé ìbáyìí ló fà á ló fi jẹ́ sí pé bó ṣe ń sọ ó ń sọ láti da iyèméjì lẹ̀ nípa ìnígbàgbọ́ sí kágbà yìí pé ṣe tẹ̀lé mi lárí ní sọ̀rọ̀ insha Allah ta'ala lẹ́yìn tá a bá ti wá débi àwọn ibì kan sìn mo fẹ́ kó sọ àwọn ọ̀rọ̀ kan débi kan tán náà màá wá pílé ọ̀rọ̀ yẹn késẹ́ẹ̀tì méjèèjì níbi tí Sheikh Salim Hilali tẹ́ ti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ wàá mọ̀ bóyá Sheikh Salim Hilali ní sọ̀rọ̀ nítòótọ́ àbí kìí sàwọn ní sọ̀rọ̀ ṣé àwọn ọ̀dọ́ sábà ń sìn ẹ mọ̀. then ó sọ̀rọ̀ kan bíi oní Sheikh Salim Hilali ó ní wọn mẹ́rin wá ó ní pé wọn mẹ́rin wá sọ̀rọ̀ tó sọ yìí wípé Sheikh Salim Hilali ò mẹ́rin wá yìí ọ̀rọ̀ tó takẹ̀kọ́ ni ọ̀rọ̀ tó dẹ̀ takò ìmọ̀ ni. ó dẹ̀ sọ eléyìí báyìí nítorí àti kó wàhálà bá àwọn ọmọ tí ń gbọ́ lè rò pé ọ̀rọ̀ yẹn tó wọ́n mẹ́rin wà náà ẹ ti báyìí pé ọkùnrin yìí ó ti ó ti ṣáàdúró lórí wípé kò sí nǹkan tí àwọn èèyàn lè sọ láyé gbogbo àwọn àfáà nàìjíríà yìí ni wọ́n ń ké fún náà sọ fún pé nǹkan tó ń sọ o kò bá kéde náà mu kò bá ti dáàlú sínú àwọn jamaa mu nǹkan tó ń sọ yìí àkídà àwọn khawarij ni àkídà burúkú ni kò gbọ́ sí wọn lẹ́nu ó lọ́rọ̀ tó ń sọ ó ní àwọn àfáà súnmọ́ ilẹ̀ Saudi náà ilẹ̀ Lárúbáwá náà ní tí wọ́n ń sọ náà nìyẹn ọwá nínú àwọn àfáà ti ń sọ bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé gbogbo bídí àkúkùrù ní ẹgbẹ́ òun ti ń sọ ó ní ṣe tẹ̀lé ní láyé ó ní torí pé wọ́n kọ tíra yìí ó ní wọ́n sọ bẹ́ẹ̀ nu tíra yìí àwọn brothers wá gbìyànjú pé à ṣe tẹ̀lé ní láyé ti ń bẹ láyé náà òkú là parọ́ mà aláǹfààní àti báwọn sọ̀rọ̀ ọlọ́run ọba ti ní kí nǹkan rọrùn ilé ayé rọrùn nísìnyí débi wípé ọmọ nàìjíríà ọmọ bẹni tí ó wà ní Egypt sọ̀rọ̀ yọmọ bẹni tó wà ní Saudi Arabia sọ̀rọ̀ yọmọ bẹni Britain yọmọ bá so ó rọrùn fún wa ká pe ṣéèkì tó wà ní Jordan so làwọn brothers náà fi wá ṣe gbìyànjú láti yìí wàlọ́ọ̀rì ẹni tó wá ọlọ́run ọba àlejẹ́lá tó wá kún ẹni yẹn lọ́wọ́ débi wípé kódà níjọ́ tí mo gbọ́ níjọ́ tí mo gbọ́ kìíní yẹn ah, mo wá ń sọ fún èèyàn tí èèyàn tó fún mi ní kìíní yẹn pé ah, ọlọ́run ọba máa ọlọ́run ọba kún ẹni yìí lọ́wọ́ pẹ̀lú bó ṣe bèrè ọ̀rọ̀ yìí o wàláì ẹ rò wípé ẹni yẹn ti mọ̀ wípé àwọn olórí kunkun yìí wọ́n tún takò náà ni nígbà tẹ́ni ẹ fẹ́ béèrè béèrè ó kàn béèrè pé yàtọ̀ ìkọ́nà ọwọ́ bẹ̀rẹ̀ sí máa béèrè ó ní ní nàìjíríà o ọkùnrin kan ń bẹ òun pèpè wípé òun wà lórí manhajú sàlàfíà òun wà lórí manhajú sálàf àmọ́ ń sọ wípé gbogbo bídíà ló kúfùrù gbogbo bídíà ló yọ̀rọ̀ jáde kó ní islam wọ́n ní ẹni wá ní àmọ́ tó ṣe nílé màjù nípa ọkùnrin ni pé yẹ̀sẹ̀dí lùbí kìtàbíkùn ó máa ń fi tíra yín sẹ̀rí ẹni wá ní tíra yìí albidatu wa atharuha sayyi'u ala al-umma jàbàtà ìyẹ̀rọ kó pààyà kó wọ́n pàdé pẹ̀lú ọlọ́run balọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ẹ máa wo bídí ẹ wọ́n wo tíra yìí o ntí ó kọ tíra ní albidatu wa asaru aseyiu fil umma ìgbà tẹ́ni tí wọ́n ń béèrè béèrè tó wọ́n fẹ́ sọ̀rọ̀ òun wá ṣe mistake ibi tí fi wà ọwọ́ lo ala al ẹ̀ tí ọ̀nà sáà ó níbi tí mo fẹ́ fàyọ ń bí iyọ̀ tó ó lo bẹ̀yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí tabadébẹ̀ má fàbẹ̀ yọ. sẹ́mi pé níbi fí àti àìlá ìbẹ̀lẹ́ ni ẹ ti ṣe mistake torí ó ń pè lórí fóònù ni ó wá ṣe mistake ibi tí fil umma wa ó ní ala al umma al wa asaru asayi'u fil umma ó albidatu wa asaru asayi'u u al umma bẹ́ẹ̀ àbá ti ń pè àwọn ti mọ̀ tó mìn tẹ́wárẹ́ nìyí ni àwọn mistake tí ẹni yìí ṣe ó pọ̀ gidi gan nítorí nítorí ọ̀rọ̀ tí jàbàtà sọ yẹn nítorí ẹ̀ máa fi fa àwọn mistake ẹni yẹn jáde kódà níbi níbi àwọn ìgbé ọ̀rọ̀ kalẹ̀ ní èdè gan lédè lárúbáwá ẹni yìí ṣe àwọn àkọ́ òwò nàṣúwíyà kọ̀ọ̀kan àwọn àkọ́ ó ṣe àwọn mistake ìyàrọ̀ so ṣéèkì tí ti ń bá sọ̀rọ̀ wọ́n ti mọlẹ́gù ẹni tí ń bá wọn sọ̀rọ̀ ẹ tí ọ̀nà sábà yín sì ẹni tó ń sọ̀rọ̀ ó ń ṣe mistake níbi ìdájọ́ náṣúwò òun níbi ìyàrọ̀ tẹ́bá ní kí ẹ máa kọ̀rẹ́ tiẹ̀ yóò dá tí ń sọ orúkọ ní máa tí ọfẹ́ sọ mọ́ wọ́n lè ti gbọ́ nǹkan tí ń sọ yé ẹjọ́ ìdọ́sá máa ń ti wọ́n ní láti kọ̀rẹ́ tiẹ̀ wọ́n kàn ń so wọ́n wá lo bẹ̀yẹ pé ó ní ó ní kèé so ó ní ó ní tó bá yẹ pé ṣe sẹ́lí mi láàrin wọn pè ní ó ní ó kọ ẹni ìdá fún kèé so kọ tíra rẹ̀ kí ló ti ọ̀ta kó pé ó kọ tíra mi kọ́ ẹjọ́ ìdọ́sá níbi tẹ́lẹ̀ ti ṣe mistake tí èdè mi tẹ́kẹ̀ ẹ̀yọ̀ kan táàbà ti understand pé mo ti mọ̀ ń tọ́ fẹ́ sọ ẹ̀tí ọ̀nà láàmà yìí sì tí wọ́n nílẹ̀ lọ́mọ correct yẹ lórí àkọ́ olùwàwí àti ètò ẹ̀yọ̀ kan tí èdè méjì tí èdè mẹ́ta tẹ ọ̀nà láàmà yìí sì táàbà ti understand nǹkan tó ń sọ. so ẹni wá bẹ̀rẹ̀ pé yẹtẹ̀dí lu bìkì tábìkún àlùbídà wà àṣàrò àṣẹyí òfin umma wọ́n ní ẹni wá bẹ̀rẹ̀ ẹni wá sọ fún ṣèṣin pé ó máa ń lo tíra yìí bẹ́ẹ̀ ó fi ń sẹ̀rí. wọ́n wá ní òun wá fẹ́ bí léèrè wípé alhaza qawlukum ǹjẹ́ gbólóhùn tọkùnrin yìí sọ yìí wípé gbogbo bídà ní kúkúrú yìí tó sì ń lo tíra lẹ́rìí ǹjẹ́ ǹjẹ́sẹ́ lóòótọ́ sẹ́yìn náà ń sọ bẹ́ẹ̀ ń tòótọ́. am antum biddu hadha alqawl abẹ́yẹ tako gbólóhùn náà. nígbà tó abẹ́rẹ́ ó ní ẹ kọ́ bèrè ó kọ́ bèrè pé àwọn kan àwọn kan tí wọ́n ń dààmú wá Nàìjíríà o kí rí pé bídà pé inú ọ̀rọ̀ ẹ̀rí kọ́lẹ̀ ni ẹ fẹ́ bèrè ẹni tí ń bèrè ọ̀rọ̀ ti mẹ̀rí àmọ́ ń tó ń sọ ni pé àfa yìí náà ń ṣe kíni ọ sọ pé gbogbo bídíà pé ọwọ́ fẹ́ kọ̀ǹfàmù sẹ́yìn náà ń sọ bẹ́ẹ̀ ń tó fẹ́ béèrè nìyẹn kò béèrè ẹ̀rí pé kílẹ̀ rí bídíà pé jẹ àfa tó sì fẹ́ béèrè náà mọ̀ pé ẹni yóò béèrè pé kílẹ̀ rí tó bídíà pé ń tó fẹ́ bí mílíọ̀nù pé ṣé mo ń sọ orú ọ̀rọ̀ yìí àbí tó ń tà fáà kílárí báyìí pé mi ń sọ bẹ́ẹ̀ so ìbéèrè tẹ́ni ìbéèrè ó clear ó ní pé ìwọ lọ parọ́ wípé Sheikh Salim Hilali àwọn náà gbà gbogbo bídíà ní kúfùrù ẹni yìí wá pé a ti gbìyànjú a ti sàlàyé sàlàyé ọkùnrin ìta ń takú náà ni òkè ṣé sẹ́lí mi láti fi ń láyé ẹja pè wọ́n ǹjẹ́ ń sọ bẹ́ẹ̀ ń ibi tí mo ń lọ o nígbà parí ọ̀rọ̀ tí ṣe sẹ́lí mi láti wá sàlàyé tán sàlàyé tán sàlàyé gbogbo ẹ̀ tán sàlàyé tán tán á parí ọ̀rọ̀ tán ẹni sọ wípé ẹ dákun mo bẹ̀ yín ẹ bá mi dá okọ̀ yín fún gbogbo ayé ẹni yìí láti bẹ̀rẹ̀ kọ́ sọ pé ana atakala máa ṣe Salim Hilali kọ́ sọ ẹni tí ń bá sọ̀rọ̀ ó kàn sọ pé ẹni yìí ń sọ báyìí nípa yín àti tíra yín kò sọ pé ẹ̀yin lẹni báyìí nígbà tó wá parí ọ̀rọ̀ tán kí tó wá kọ́ ọ wá sọ fún wọn yín pé ẹ dákun ẹ bá ń dákọ̀ yín torí pé tí mò ń sọ yìí mò ń kálẹ̀ ó ní torí pé tí n bá padà plé rẹ̀ fún wọn ó ṣeé ṣe kí wọ́n máa sọ pé ṣé ẹ̀yin kọ́ ni mo pè ẹlòmíì ni mo pè so mo fẹ́ kẹ́ ẹ bá mi dákọ̀ yín fúnra ara yín bí kò ti mọ̀ yí wọ́n sọ bẹ́ẹ̀ ṣé ti wá dákọ̀ ara wọn ẹ yẹn ti ń sọ̀rọ̀ ó yìí tún dákọ̀ ara rẹ̀ pé èmi ni lágbájá ọmọ lágbájá èmi ni mo sọ̀rọ̀ yìí wọ́n jà tó ní ẹ ẹ à èmi ò mọ̀ náà bóyá òun ló pè nítorí àwọn wọ́n ti ń dọ́gbọ́n pẹ̀lú kọ́ọ̀lù nísìn wàláì sẹ́rí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wá ní kéde ẹni kí wọ́n pe ṣéèkì wọ́n kàn fi ohun ránṣẹ́ sí ṣéèkì ni àtẹni tó ṣe ẹlẹ́kọ̀ọ́kọ́ àtẹni tó ṣe ẹlẹ́kejì èmi ò mẹ́ni kankan nínú wọn brother, tó sálá kọ́kọ́ dákọ̀ ara rẹ̀ Abdulwahid Ibrahim ẹ̀ mọ brother, yẹn rí sójú báyìí ẹ̀ tí ọ̀nà sábà yìí sì so ẹ̀ mọ broda yẹn rí sójú ẹlẹ́ẹ̀kejì àti ẹ̀ ṣéèkì kan ṣe ọ́díò wọ́n dẹ̀ sẹ́ndì ẹ̀ àwọn kan ni wọ́n fi ohùn ránṣẹ́ náà fi ọ̀rọ̀ ránṣẹ́ ṣe kódà ọ̀rọ̀ àwọn yẹn wọn fi ẹ̀ bẹ̀ ṣéèkì dáhùn lórí pé àwọn kan báyìí wọ́n bí méèrè báyìí wọ́n sì dáhùn wọ́n sì dáhùn nígbà tó dẹ̀ parí wọ́n dẹ̀ já kọ ara wọn pé èmi tí mo sọ̀rọ̀ yìí o èmi ni Salim bunaid alhilali kódà wọ́n sọ déètì ọjọ́ tí wọ́n sọ táwọn bàbá sọ sọ tíra yẹn tó kọ kọ ẹni tó kọ tíra sí tó sọ wá kọ déètì jọ́sẹ̀ parí tíra yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe. so inshallah a máa pílẹ̀ rẹ̀ lọ́ba yìí sí mo kàtàrí yẹn bẹ̀yẹn ni gbogbo àwọn ibi tó wá fẹ́ sá sí ní ìrújú mẹ́ láti lè dá wàhálà sí àwọn ọmọ rẹ̀ lọ́kàn àbí láti lè dá wàhálà sí àwọn èèyàn ní àlùmọ̀ lágbádá kí wọ́n bá nígbàgbọ́ pé ṣe Salim Hilali ní sọ̀rọ̀ ẹ̀sí ọ̀nà sáà máa ń sìn ní tó fẹ́ lu ìrújú tó fẹ́ ṣe náà nìyẹn so gbogbo ẹ̀ láyanjú ìwọ tó ní ò nígbàgbọ́ tí ọ̀rọ̀ yìí pé ṣe tẹ̀lé mi láyé lọ́sọ̀ bóòlù tí wọ́n nígbàgbọ́ pé ṣe tẹ̀lé mi láyé lọ́kọ̀ eléyìí oníwọ́n fi íńtánẹ́ẹ̀tì dára wọ́n lè fi íńtánẹ́ẹ̀tì dára síbi ìwé ẹ wọ́n fi íńtánẹ́ẹ̀tì dára síbi ìwé onígbàgbọ́ pé ṣe tẹ̀lé mi láyé lọ́kọ̀ eléyìí nítorí pé ó pọ̀ wọ́n wà ń bẹ̀ pé àwọn làwọn ṣe kí ni àwọn làwọn gbogbo ayé nígbà yìí pé bẹ́ẹ̀ bá fi lè gbó kọ́ ara ẹ̀ lé tó bá yẹ pé òun kọ́ ló kọ́ sábà gbó kọ́ rẹ̀ lé yóò ti tètè sọ̀rọ̀ látọjọ́ pé kódà ìtẹ́yẹ lè sun ẹ̀wọ̀n sí ni. wípé kó lọ kó lọ gbé oko olóko sórí nǹkan kan tí ètẹ́sẹ̀ rẹ̀ ẹni yóò yarí yóò ṣu rẹ̀ sí kóòtù pé ha ìdí ètè tèmi ò sì gbó kọ́ mi lé ọ̀rọ̀ fẹ́ mi tàlú mọ̀ nítorí pé ìtẹ́yẹ lẹ̀wọ̀n ni gbogbo alámọ̀ yìí pé ọgbà wípé nítorí pé ṣèṣẹ́ ní mi lálú àwọn ni wọ́n kọ sí àìsàn tí wọ́n kọ́ kọ́ wọn sí pé àwọn làwọn kọ́ o àbẹ́bẹ̀ kọ́ ni ṣé kìí jẹ́ fi rinlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ṣe sẹ́lìmì láàrí sọ̀rọ̀ ṣe sẹ́lìmì láàrí sọ̀rọ̀ wọ́n dẹ̀ fi ó kọ wọn sí báwọn làwọn sọ̀rọ̀ olóò nígbàgbọ́ sí yẹn kí wá lóde tó kílẹ̀ rí tó fi nígbàgbọ́ sí eléyìí tó fi nígbàgbọ́ sí yẹn ṣé wọ́n kọ wọn náà lọ́wọ́ lórí eléyìí ó kọ wọn náà dákọ sórí tọ̀hún náà kílẹ̀ tó nígbàgbọ́ sí eléyìí tó nígbàgbọ́ sí yẹn ọwọ́ ni ẹ ẹ kéjẹ́ tiwọn kan kéjẹ́ ṣe ṣe sẹ́lìmì láàrí kan bẹ lọ́dọ̀ òun so èyí ò ń tiẹ̀ ṣé ìṣẹ̀lẹ̀ mi lálẹ́ lọ sí wọ́n lọ sí Yemen wọ́n lọ fisiti sheikh yahya alhajuri sheikh hajj alhajuri adika sọ muhadoro kan wọ́n wá sọ ṣé ìṣẹ̀lẹ̀ mi lálẹ́ náà wá sí eh, náà wá sí tàlíkè lórí so òun níyẹn lọ́wọ́ àwọn gangan náà sọyún bóòlù ṣe mọ̀ fáwọn gangan náà sọyún wọn èyí fi íńtánẹ́ẹ̀tì dára débi yún ẹ eh, ṣé wọn fi íńtánẹ́ẹ̀tì dára débi yẹn bóòlù ṣe mọ̀ fáwọn gangan náà sọ̀rọ̀ yún ẹ wá máa wo ó tó wá ń sọ ó ní ó ní pẹ́dà ṣéèṣì yóò lóun ọ̀mọ̀ wọn rí ó lóun ọ̀pàdé wọn rí láyé bóòlù ṣe wá mọ̀ fáwọn náà sọyún àwọn kọ́nọ́ ṣe ẹ bá ń play rẹ lọ. òní kàfẹ́ ṣe àlàyé gẹ́gẹ́ bíi pé anything ti bá ṣe ń bọ́ kí n ṣàlàyé lè èmi ò má ṣe. ẹ bá ń pọ̀ tiẹ̀ ẹ dákun. olóhùn kàfẹ́ ṣàlàyé ẹyẹ bíi pé anything tóun bá ti gbọ́ kóun ṣàlàyé ẹ anything táwa ti wá ń ṣe látijọ́ ẹ̀ta ni ọ̀ ṣàlàyé ẹ̀ tọ́ ò lè ṣàlàyé nǹkan ṣé ò tí ì gbọ́ yòó ẹsibẹsi ó ní torí pé anything tó ń bá anything tó bá ní anything ìtumọ̀ ní pé kò sí nǹkan náà tóun bá ti gbọ́ àbí kóun ṣàlàyé àwa tí wọ́n ń ṣe látọjọ́ yìí à ń ṣàlẹ̀ ń jẹ́ kọ́ ṣàlàyé òré sì fọ̀ ó sì lẹ́ni tẹ̀ tọ́ bá ti gbọ́ ẹ ti rí máa ń tàwọn èèyàn. àní wọ́n tó wà lọ ó wà níbi iná wà lórí fóònù o kan bẹ ní o tí tí ń sọ àwọn ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ti ń mẹ́rin wá ga o ó wà lórí fóònù pé à bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ lórí àfa yìí ni ó fi ni yóò fa ni yẹ́ fa àwọn ìwọ ha wèrè ìmọ̀ mẹ́rin wá ìmọ̀ ń ṣe àwọn ní ẹ̀rọ àwọn onírújú ìwọ náà bí yẹn wá ní ah, ẹ wo àti mọ̀ yín ẹ nílé fèsì náà ni àbá yẹn lálàsí ẹ̀ gan ọ wà lórí fóònù mi láì bá gba ìmọ̀ padà pílé rẹ̀ wọ́n tún lọ ká ọmọ hóòmù òṣèlú ti ṣe ìṣẹ̀lú mi lábẹ́ òsì ní anything ẹ bá rìn wáìnì díẹ̀ ó ní tó ohun tó ń kàfẹ́ sàlàyé ni pé torí pé anything tó ń bá ti gbọ́ ẹni ṣé ní táwọn sọ yóò sí inú anything ọ àbọ̀ ọmọ òyìnbó tó ń sọ ni. ẹnu òun gbà yóò sáré bá wà gan tó yẹ kó gbọ́ gan kọ̀ gbọ́ <laughs> ìwé ni wàá gbọ́ ẹ bá ń pílé rẹ̀ sílẹ̀ ìyẹ́ ọ̀kà tó bẹ́ẹ̀ náà pọ̀ nígbà bẹ́ẹ̀ ṣe àlàyé gẹ́gẹ́ bí pé ti bá ṣe gbọ́ kí n ṣàlàyé máa ṣe òun yẹn náà ní lágbègbè wà gbogbo tó pé Jordan ló wà orúkún ló wà ní ìlọ ẹ bá ń dájú ara ẹ dákun kí fẹ́ fàyọ́ bí pé èmi

tí wọ́n lọ́ọ́ máa wá ṣèṣẹ́ ní ìmìlárí káàkiri ni ìwọ tó mọ tó mọ wàhálà ṣe wàhálà tí wọ́n lọ́ọ́ kọ́ ọmọ wá ṣèṣẹ́ ní ìmìlárí káàkiri kọ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ni àwọn òní ọmọ wọn káàkiri tí wọ́n mi sọ pé wọ èmi ọmọ yẹn náà káyìí tá a èmi ọmọ kí ló sọ ọmọ ṣe so kí ló kàn wá pẹ̀lú pé kò sí nǹkan kan tó fẹ́ fàyọ ẹ mọ̀ wípé kí ló kí ló fẹ́ fàyọ níbi pé èmi ọmọ ṣéwù yẹn náà wàlọ́ọ̀hì tó fẹ́ fàyọ ni pé bí ìgbà pé ẹni tí ò gbajúmọ̀ kan majhul ẹjọ́ ọ̀nà sáà ó ní tuma ọmọ tuma tó fi sọ pé ẹgbẹ́ yẹn sọ ẹ̀mí ọmọ ṣéwù yẹn náà tó gbogbo àtẹ́mi gbélé lára ẹ̀mí ọmọ ṣéwù yẹn náà tó pé jọ́dá ní ń gbé so ẹ wá mọ̀ wò yóò tó wá tẹ̀síwájú gbogbo àtẹ́mi bá ti lọ sí Saudi àti ń pàdé ọwọ́ lọ Saudi di family house wọn ẹtí ọ̀nà sàn sàǹgbé family house wọn lọ́rọ̀ rùn kéèyàn sọ pé àkàkùnjẹ ah, ń bẹ̀ sáwùdí odidi ìlú kí wọ́n sọ pé pàdé pẹ̀lú ṣéèkì ní sáwùdí ìwọ náà máa wá káàkiri àti pé bí ṣéèkì bá wà ní sáwùdí ibi ìjòkó tó bá fi ṣéèkì sí wọ́n bí wọ́n dáa kó o débẹ̀ ni. wọ́n sọ sáwùdí di ẹ̀ǹkùlélé wọn káàsọ pé ẹ bá a ṣe lọ èmi ò wá pàdé ìpa ẹ bá ìwà ilé díẹ̀ dákun. ẹ láwùjẹ náà ibo ni mi ń sọ̀rọ̀ báyìí. Eh, eh, eh. ìyá ò kà mí tó bẹ́ẹ̀ náà òní kàfẹ́ ti àlàyé gẹ́gẹ́ bí pé ẹni tí ti bá ti gbọ́ fi ṣàlàyé lè ní o máa ṣe òun ẹ̀nà ní ìmá lágbègbè wà gbogbo lára wa tó pé jọ́dá ló wà orúkùn ló wà ọyẹ ní ìlọ ẹrúdùn owó àtúmọ̀dé ń lọ sàárúdì ní ìpàdé ṣẹ́fù ṣéwò yẹn lọ pàdé ṣùgbọ́n mo kàn mọ̀ pé àfa yẹn gùdù sá ogún dada ní àwọn tí ra rẹ̀ tí mi rí ó ti yẹ. ẹdiri ẹdá ìjọba fún ọtẹ ẹdiri ẹdira ìlẹkọọ báyìí mo kàn mọ̀ pé àfa yẹn gùdù sá gùdù gẹ́gẹ́ bí àwọn tí ra rẹ̀ tí mo máa ń rí nítorí ẹ̀ ní pé ó ti gbé rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ọtọ́rìtì pé òun yóò máa sáyẹ̀nsì yàn eléyìí good ló fi sọ pé òun ọ̀mọ́ òun ọ̀mọ́ láti ibi òun kàn rí tíra àwọn díẹ̀ àti orí ẹwú bídé ẹwú bídé ẹwú aláìmọ̀ká ẹwú olódò yìí ẹwú dé ẹwú olódò yìí ẹwú bídé ẹwú bídé ẹwú bídé ń tàfáà bídé ń gọ àwọn èèyàn tó dún wájú ẹ̀ with pride pẹ̀lú gbéraga pé ẹ sọ̀rọ̀ àmọ́ àwọn tíra ẹ̀ tí mo rí tán mo rí pé ó gùrù ṣáá ṣá ẹ̀ ṣá lẹ́nu tiẹ̀ sheikh salim hilali al-muhaddis subhanallah sheikh salim hilali ni wọ́n bá wí báyẹn wípé ẹ pé mo kàn mọ́ pé ó ní gbogbo àgbà táwọn bá lọ sáájú òun yẹn pàdé ìjókòó wọn ni wọ́n ti máa pàdé táwọn ọmọ ń pàdé táwọn ń pàdé gẹ ní saudi ẹjọ́ náà ẹ má máa wo saudi ti ń lọ ọ̀rọ̀ sí ọmọ mọ́rọ́ ni o kéde pọ́ lọ kẹ́kọ̀ọ́ saudi o kí ẹ lọ sáwọ́dí kọ́ lọ sí umrọ ẹ̀dàkọ̀jọ́ mélòó ni yóò lè ní ṣẹ́dí kọ́ lóun ọ̀pàdé ṣéèkì ní ìwọ́n sọ bí ìwọ́n sọ sáwọ́dí bí ìgbà pé máa ń lọ lójoojúmọ́ <laughs> bí ìgbà pé máa ń lọ lójoojúmọ́ tí wọ́n lọ mọ́ tó yẹ pé máa ń lọ mọ́ jù àwọn àbá kan ní sáwọ́dí tí ṣéèkì yẹ ọ̀wá pẹ́sẹ̀ntì mẹ́ tí ò mọ̀ tí ọ̀pàdé ẹ̀ yìí. so irú gírímọ́ńkà ìkí ń bẹ fún un o mama o tún ní gbéraga ẹ má nípa ọ̀rẹ́ rẹ̀ sẹ́ńpẹ̀ ní halabi. ẹ̀hẹ́ ẹ̀dá ọ̀jọba ẹ máa rìwáyé níbẹ̀ yẹn díẹ̀ díẹ̀ ó ní ìrújú kan tó fẹ́ fàyọ́ mẹ́yẹn wàláhì irọ́ ní mẹ́yẹn irọ́ ti ba orí ẹ̀ ó sáfẹ́ ó sáfẹ́ ó fẹ́ ba personality ó fẹ́ ba reputation ìmáàmù Sheikh Salim Ilali jẹ́ nítorí pé ó ti sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ ọ̀dọ́sán gbogbo tí ń sọ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí Sheikh Salim Ilali ò tí ì jáde kọ́ sọ́ nígbà tí Sheikh Salim Ilali ò tí ì jáde tí wọ́n ti pè é kọ́ sọ tí àwọn ọ̀dọ́ tí ń ti síra kà táwọn wífun táwọn wífun gbogbo ayé wọn sáré rí mọ́ pé Sheikhul Muhaddith nílé máa ń gbé ṣe ìtẹ̀lé mi lọ́rùn nù kódà níbi ilé ìtọ́ lọ ṣe láti lórí rédíò fún àfijọ́ ṣe mímọ́ nítorí pé nù ẹ̀jọ́ ìsáwá yìí sìn ọba yá nìsín nígbà tí Sheikh wa sọ̀rọ̀ lé olórí ọba di pé ọba di pé kọ́mọ wa sọ pé ọba fẹ́ parọ́ mọ́ ṣe ìtẹ̀lé mi lárí báyìí nìsín ọ̀yá ẹ̀ pílẹ̀ rẹ̀. kò tètè fẹ́ bàdá rẹ̀ àwọn bá fẹ́. ẹ bá rí ìwá ìyẹn yìí fẹ́ kọ́ kọjá di kan tó kọjá bí díẹ̀. mi ì máa ń lágbègbè wa ló gbé lára wa tó gbé Jordan ló wà orúdùn ló wà ọyẹ mi ì lọ orúdùn owó àdúgbòdẹ ń lọ Saudi ní ìpàdé ṣẹ́fù ṣéwù yẹn ní ìpàdé ṣùgbọ́n mo kàn mọ̀ pé àfa àyẹn gúdù sá ogún dada ní àwọn tíra rẹ̀ tí mi rí ó sì yẹ tó ẹnu pé mo rí pé mísílà kan fẹ́ tẹ̀lé sí nígbà kan nípa ọ̀rẹ́ rẹ̀ sáńpẹ̀ ní halabi halabi yẹn ọ̀rẹ́ ni wọ́n ọmọ kí o ṣe àgbáńlá méjèèjì àti ṣe sẹ́lìmù náà àti halabi yẹn ti yàwọ́ ní ìṣe rọ̀ ìmọ̀ àwọn láàfún òun ti yàwọ́ ṣùgbọ́n tó fi yàwọ́ yẹn wọ́n jọ máa ń ṣe tíra àpapọ̀ kankan báyìí ní táìmù wọ́n á rí pé ńgbà yẹn ó fẹ́ ní mísílà tó láwọn àpá àti bàdá ọ̀rẹ́ rẹ̀ yẹn òun á fẹ́ kò tètè fẹ́ bàdá rẹ̀ àwọn bá fẹ́ ilẹ̀ tí wọ́n sọ wọn náà yẹn ń fẹ́ ìgbà olókà pẹ̀lú títí ẹ àmọ́ kò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ láti yàgò. sẹ́rí gbogbo tó jẹ́ kọ́ máa sọ léyìí sẹ́mi pé ó fẹ́ máa sọ̀rọ̀ burúkú nípa ṣéèkì nìyẹn sódà táwọn yóò lè mọ̀ pé ó ní ẹnu pé òun kà pé ó ní mọ́síkìlà kan ní táìmù kan ìyẹn ni pé ṣéèkì ní pọ́blẹ́mù kan ní táìmù kan ó ní pọ́blẹ́mù ni mi ní àní sọ yẹn lálẹ́ yìí torí pé ọ̀rọ̀ tó pọ̀ ni ọ̀rọ̀ Halabi ti ń sọ yìí tó ní òun ò ní ṣe rahimahullah òun ò ní ṣe rahimahullah òfò yìí ara àwọn àkídà kọ̀wárí jẹ náà nìyẹn ẹ̀jọ́ ọ̀nà sáà máa ń sìn ara àwọn àkídà kọ̀wárí jẹ náà nìyẹn. àwọn àfa Sheikh Rabi ibn Hadi al-Madkhali àtàwọn tí wọ́n lọ síbi tí wọ́n lọ tó máa ń pè ní akhu àwọn sheikh abdul muhsin al-abbad àwọn dẹ̀ gbà pé halabi òfin tó ní bídíà kódà nítorí ẹ̀ náà fi kọ́ tíra kan tẹ́pẹ̀ ní rifkon ahlasunna bi ahlisunna nítorí wàhálà tó wà láàrin sheikh rabi àti halabi òun náà fi kọ́ tíra yẹn sheikh abdul muhsin al-abbad al-muhaddith àgbàfà ní gbòòrò madina àgbàfà ní jamiatul islamiyya ní madina abdul muhsin al-abbad sẹ́yìn báyìí nìsín so àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn ìyẹn kọ́ mo fẹ́ lọ kò ní sọ̀rọ̀ nípa muskila tó ṣẹlẹ̀ láàrin láàrin halabi àti àwọn afa tó yẹ báyìí nísìn torí pé wàhálà kan tó yẹ pé ó sì ti gbogbo àgbáyé ni ṣẹ́wárí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ọ fẹ́ sọ láti lè jẹ́ kí kọ́dínú àfà kó wálẹ̀ lọ́kàn àwọn ọmọ rẹ̀ pé àbá àtẹ̀wé náà nù pé ó ní muslim time kan ó ní problem time kan pé òun àtọ̀rẹ́ rẹ̀ kan alábí tẹ́jọ́ máa ń kọ tíra ẹ wá bí ẹ wá ní kó mú tíra kan jáde tí ṣètìlẹ́ níbi láyé àti alábí jọkọ tẹ́jọ́ kọ papọ̀ tó ní wọ́n jọ máa ń kọ tíra jàbàtà ti sheikh selim alilali àti sheikh alhalabi ali alhalabi tó ń jọ kọ papọ̀ mú jáde sẹ́wọ̀n ní láwọn yìí sì so bàbá lọ́wọ́ ń kọ̀rọ̀ yàrá ó ní tó ìgbà táwọn afọ àwọn bá dáa táwọn afọ àpè sheikh Salim tó pe sheikh ah, ah, Ali alhalabi halabi ní oníbídà sheikh Salim Ilani òtítọ́ wọn fẹ́ pè lónìbídà wọn fẹ́ bá dáa sheikh Salim Ilani náà ẹ dáhùn kí ló kọ́ọ̀lù gbogbo ti sọ kí ẹ̀rọ kó kọ́ọ̀lù fún náà tí kì í bá ṣe pé láti lè ṣe kí ni láti lè já ráǹkì àfa ìwálẹ̀ lójú àwọn tí ń gbọ́ so that ọ̀rọ̀ rẹ̀ ò ní ní kankan lọ́kàn yín máa pé à àtẹnìkan tí ò ti ẹ̀ eh, ṣe kí ní náà ni wàláì irọ́ ló ń pa ọgbọ́n wàláì ni mo pè é ọya púùpù mi púpù mi rán òkúkú lè fèsì náà látọjọ́ iná àkúkú ń wí náà ò retí fọ̀. lọ́wọ́ ọ̀rọ̀ tó ọmọ sọ náà nu gbogbo táwọn sọ ń sìn à ń pílè tiẹ̀ sọ̀gbà ń pílè rẹ̀ báyìí tó tó bá fẹ́ sọ̀rọ̀ ń sìn yóò kà máa parọ́ máa ń wìyàn kò ní lè pílè rẹ̀ irọ́ ló máa pa tọ́wọ́ náà wá fẹ́ ṣe nákìdù pé ọ fẹ́ kó èèyàn kan dànù ọ fẹ́ ṣe kí ni wọ́n náà máa pílè báwa náà ṣe ń pílè rẹ̀ yìí náà táwọn èèyàn máa gbọ́ bóyá ntẹ́niyẹn ń sọ ni wọ́n ń sọ àbí o ti yí ọ̀rọ̀ yẹn mẹ́niyẹn lọ́wọ́ wọ́n ní dr aláró pẹ̀pẹ̀ sí democracy ọ̀yá play bíi dr house ní democracy dá play rẹ̀ play rẹ̀ bíi tó ti ní democracy dá. dr aláró bẹ́ẹ̀ kó wọ́n ti orí lẹ́tọ̀ wọ́n kó àwọn ẹ̀rí wá bíi àwọn ẹ̀rí wá ti democracy òfin dá. ẹ̀jẹ̀ ọ̀nà táwọn ẹ̀yìn bẹ́ẹ̀ dr aláró wá sọ pé bẹ́ẹ̀ gbogbo bí democracy dá bí ó ṣe dá tó yìí bó ṣe burú tó yìí wọ́n ṣe democracy àbí wọ́n ní ṣe mọ́ democracy wọ́n ṣe àbí wọ́n ní ṣe wọ́n ṣe wọ́n dìbò àwọn ò ní yóò dìbò aburú kanu àárí ọgbọ́n dá sí yóò tẹ̀lẹ̀ aburú ẹlẹ́ẹ̀kejì wa ni pé tá a bá wá fòdì ham tá a bá káwọ́ gbéra obìnrin ọ̀wà padà wá di olórí lé wa lórí yóò wá di aburú méjì aburú democracy àti aburú kóbìnrin dolórí lé wa lórí anábìrin lan yufliha qawmun wallaw amrahum imra'a nígbà ọ̀kẹ́rẹ́ nkẹ̀kẹ́ ni fọ́tíwá yìí jáde o ṣé kàrà ló wá ní òkè tó bá rí báyẹn democracy wọn ṣe àti mọ̀ pé aburú aburú ẹlẹ́ẹ̀kejì tí ó wà ṣẹlẹ̀ ní pé tẹ́bá káwọ́ gbéra obìnrin ó padà wá dolórí wa lórí tí ó padà tó wá da méjì mú aburú kan ẹ̀tì aburú kejì dànù nígbà tẹ́sí òye àbá tó lọ kọ́ sẹ̀ríà tó ṣe lórí sẹ̀ríà ń sọ̀rọ̀ ìwọ tó wà ìwọ sọ pé kíní àbá ń sọ̀rọ̀ nítorí pé wọ́n pe kíní kan ní ìrìtìkábù àkọ́fìdọ̀rọ̀ ẹ́ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ńkọ́ bẹ̀tù wallahi a lè padà jẹ́ inda darura wa man turra ghayra baghin wala 'adin fala ithma alayh tó ń ti bí ọtí ṣe jẹ́ haramu tó bí ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ṣe jẹ́ haramu tó bí òkú mbẹ́dẹ́ ṣe jẹ́ haramu tó tẹ́mi bá fẹ́ bọ́ tó rí nǹkan kan mí tó lè jẹ mọ́ tẹ́mi bá fẹ́ bọ́ tó rí mi tó lè mú mọ́ tó jẹ́ pé àìmú mi nígbà yẹn yóò fakú rẹ̀ mutí sánpẹ̀ ní dọ̀rúrọ̀ nìyẹn ìṣíṣe kàláró sọ nìyẹn pé nísìnyí democracy ó ti wà nílẹ̀ yìí àrọ́gbọ́n dá sí àbí tẹ́ bá wá ń wòran obìnrin padà lórí wọn yà síbẹ̀ yẹn ni nítorí ọ̀rọ̀ burúkú ti máa ń sọ ni ó dẹ̀ yìí sọ̀rọ̀ dẹ́mẹ̀ kọ́rọ̀ máa ń ya mẹ́yàn lọ́wọ́ ọba máa ya ibẹ̀ mo fi ní kọ́ pírẹ̀ pírẹ̀ báyé wọ́n máa parọ́ wọ́n máa parọ́ àwọn àtọmọ rẹ̀ rọ̀ṣídì mustapha ọmọ ìbàdàn sánpẹ ní ibà àbábẹjì gbogbo wọn ti wá lọ sí lẹ́kítọ̀ bámú wọn fi wá ní sheikh àjọpọ̀ aláró pèpè sí democracy dr atonika máa sí democracy. mo wá ní ah, kílẹ̀ yìí tẹ̀ ń wí wàláì ìgbà tẹ̀ ń sọ tẹ̀ ń sọ èmi gẹ́gẹ́ wá gun wá mọ̀mọ́ mo wá lọ gbá tẹ́tẹ̀ tiẹ̀ mo wá gbọ́ from pálí tó pálí èmi ò ní tẹ̀ sọ yìí bẹ́ẹ̀. báwa ṣe ń plé tiẹ̀ yìí máa ń sìn eléyìí náà ń pè ní ìrìtìkáàbù àkọ́fì dọ́rọ̀rù ni kéèyàn má bú nǹkan kéèyàn má bú òòṣà kéèyàn bú òòṣà inú àti wájìbù ni gbogbo ń táwọn èèyàn bá ń sìn yàtọ̀ fún ọlọ́run ọba ká bẹnu àtẹ́lu wájìbù ni kéèyàn má wàá bú ká má lè bú ìnira lọ́jọ́ fún wa nú ẹ̀sìn ní tí ò dáa ni àmọ́ tó bá ṣiṣẹ́ níbi kẹ́ ẹ bú òòṣà yóò lọ lídìí sí káwọn lọ káwọn náà padà bú ọlọ́run ọba tẹ̀ nǹkan burú ni ká bú ọlọ́run ọlọ́ba ni wàlá tasubbu alladhina yad'una min dunillah fàyàsúbò lọ́hà edwin bìrọ̀ ìrìn àìlì ìtìkábù àkọ́fì bọ̀rọ̀ nìyẹn kẹ́yìn bá bú òsà ọ̀ràn yẹn ní kẹ́ bú intanṣi àtọ̀ fọlọ́ ọba ọ̀ràn yẹn ní kẹ́ ẹ̀sìn sí ni tẹ́ ẹ̀ bá wá bu aburú ni àmọ́ tẹ́ ẹ bá bu aburú tí ó ṣẹlẹ̀ yóò ju aburú kẹ́ mọ́ bùrọ̀ kí aburú tí ó ṣẹlẹ̀ aburú ni pé àwọn náà ti tó pẹ́ ń bú òsà wọn intanṣi àtọ̀ fọlọ́ ọba wọn ti tó pẹ́ ń bu àwọn náà máa bú ọlọ́run tí ó yẹ ká bú ẹ dákun ká bú ìyá rẹ̀ a ah, ẹ má wulẹ̀ bú òta wọn káwọn náà má ti kiri ìrìtìkáàbù àkọ́fì kò yé ní tí Dr. Aláró ń sọ nìyẹn tó yẹ báyìí nìyí àwọn ò kí ń parọ́ mẹ́yàn àwọn ò dẹ̀ kí tó o bá mọ̀ pé o fẹ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ sí àwọn òní ọmọ ṣe nákìlì Dr. Aláró tó o bá rí tó o fẹ́ ṣe ní nákìlì lórí wọn tó rà sọ pé màá súnmù ni wọ́n fún ọ àbí àtọ́ pílẹ̀ rẹ̀ fáyé báwa ṣe ń pílẹ̀ tiẹ̀ yìí pílẹ̀ rẹ̀ jáyé gbọ́ so in tó fà á ti fi ń sọ̀rọ̀ ṣe ìtẹ̀lú ìlàrí báyìí òun ni pé ó fẹ́ bà wọ́n ló kọjá ni wàláì ibẹ̀ ni mo ti wá ní ibi tó bá débẹ̀ ni pé tó bá jẹ́ pé òtọ́rọ̀ ń sọ wípé ṣe tẹ̀lé mi lálí wọn tètè wá bàdáyà wọn wá tètè bàdáyà wọn tètè pé ṣe àlẹ́ àlẹ́hálábí ní oníbídíà àwọn àbá wọn pè wọn lóníbídíà wọn padà wá padà tó mùsùlùmí àtọkọ̀ yìí tó ṣẹlẹ̀ sí wọn nìyẹn nǹkan nǹkan wọn náà ti padà padà ná wọn náà ti padà padà ná ibi tó bá ti jáàrí kò lè produce láyé rẹ̀ tí tánàbí yín tó fi dé tálkì yá mo fi dé yàtọ̀ fánàbí yín ságan tálkì yá mo fi dé kò lè produce rẹ̀ produce inú tíra tó ti kà wípé sọ̀rọ̀ àfa wọn bẹ́ẹ̀ bá dá rẹ̀ ní wọn bẹ́ẹ̀ bá dá ṣe ìṣẹ̀lẹ̀ mi láàlí nítorí pé wọn tètè pé ọ̀dà sheikh abdul musa alabari táwọn wá ní sheikh eh, alábíyèsí oníbídíà títí dìsìn kọ́kúrẹ́tọ̀ àbàdá àtàwọn àwọn òjẹ́ ẹni pé wọn tètè bẹ́ẹ̀ pé wọn pé ló ń bídíà dìsìn sẹ́ sẹ̀gbẹ́ oníṣẹ́ ìṣẹ̀lẹ̀ ìlànà òtètè fẹ́ pẹ̀lú bídíà ni àbá fẹ́ bàdá rẹ̀ àníṣe àníṣe abdulmusin alabad wọn pẹ̀lú bídíà tó ìdò ní. pẹ̀lú àníṣe so ká máa sọ pé ẹnìkan òyìnbó fẹ́ pẹ̀lú bídíà ẹ̀ kìíní kan ní kìíní kìíní kan irọ́ ló ń pa oní ẹ ṣe ìjẹ̀lẹ̀ ìbànú ìlàlí àti ali ali ali àti ali ali alhalabi àmì èyí wọ́n jọ máa ń kọ tíra papọ̀ tó rọ̀ rẹ̀ nínú wọ́n kọ tíra tó máa jọ kọ papọ̀ sọ́jáde irọ́ tó mọ̀ pàkàkiri nìyẹn tí ẹ làwọn pílẹ̀ yìí là ń pílẹ̀ lẹ́yìn ọkọ̀ kan gbogbo ń tọ́ sọ láyé ń gbọ́ yìí ẹ máa pílẹ̀ rẹ lọ. fún ẹnìyẹn lórí mo ti máa kíní rẹ àwọn máa máa ká àdúrà ṣẹ́ẹ̀kù ní ṣẹ́ẹ̀kù mi ná tó o gbọdọ̀ ní orí kẹta nínú àwọn tíra rẹ̀ tí mo lè mú ní orí ẹ̀ àfa àtàlàfù sí ni sẹgbọrọ ẹ bá ń pọ̀ sí olówó orí kẹkẹ náà àwọn tíra rẹ̀ tó ń lè mú lé lórí tó ìtumọ̀ ní pé òun ní ń bà dá àwọn èèyàn òun lọ́ mẹni tí a máa pè ló bídíà àtẹni tá a máa fi súnà rinlẹ̀ fún olówó nínú ìkankanú tíra rẹ̀ tóun lè mú lé lórí. ẹ ẹ ẹ mọ ẹ mọ pé ọkùnrin ṣe gírí mẹ́ta àbáyìí ṣá ẹ mọ kọ́sọ̀ rẹ̀ dọ́tọ́rìtì pé ẹni tí òun bá òun lè máa sọ fún yẹn pé òun lè máa sọ fún yín pé lágbájá yìí òun ti ríbi tóun ti mú un tó ń bídíà ni ẹ máa ń ṣe kinní mọ́ òun ò ríbi tóun lè mú un lórí tíra rẹ̀ náà kí kí ẹ̀yìn kí èrà kọ́ máa sọ fún erin pé e, e, èmi ò rí ibi tí mo ti lè gbá olójú náà èmi ò ẹ gbogbo ẹmu gbàdí máa wo gbogbo ara rẹ mo á rí pé kò yìn èmi ò rí ibìkan tí mo ti lè gbá olójú ọwọ́ wo ló fi gbà ọwọ́ wo ni èrà ó fi gbá erin lójú ṣàn ìwọ ìwọ tó gbé bí èrà lórí lẹ́gbẹ̀ẹ́ erin àbá yìí bí <laughs> èrà lórí lẹ́gbẹ̀ẹ́ erin lórí àbá yìí bíra náà lórí lẹ́gbẹ̀ẹ́ rélùwé àbá yìí ẹ̀hẹ́ ọmọ náà sì fi tó ní ẹ gbàdí mo wá kàwé mathematics professor yẹn èmi ò rí bí mo ti lè mú òdo rẹ̀ ná ọmọ ọmọ ọmọ nursery to jẹ́ ọmọ kindergarten ó lóun wá ka ìwé mathematics sí professor in mathematics textbook sí professor in mathematics kọ ó wá ní ẹ mo ní ká wo textbook yẹn ná àmì mi ò rí bí mo ti lè mú ná èrí bí mo ti mú professor yẹn bí mathematics ìwọ ọmọ kindergarten professor mathematics ṣe mọ̀ báyìí mọ̀ wá ara nìyẹn irú nǹkan tọkùnrin sọ fún wa nìyẹn ẹ máa pílè rẹ lọ. Ah, ní bíbà yìí àkọ́kọ́ náà wọ́n ń dára pẹ̀lú kọ́ọ̀lù kankan àwọn èèyàn máa ń fi ń ṣeré gan ní ó ṣe àti íńtánẹ́ẹ̀tì àti gbogbo kìíní yẹn sọ kò yẹ kí ni ó ní tìbáàrù pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ yẹn. náà ẹ bá ń sọ̀pẹ̀. ẹnu kan tí mi máa ń ó ní àwọn èèyàn ń dára pẹ̀lú íńtánẹ́ẹ̀tì pẹ̀lú kọ́ọ̀lù ó ní òjé kóhun ní ìtìbáàrù pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ yẹn tí mo ní pé ní òjé kóhun gbàgbọ́ ní òjé kóhun kà fún pé ṣe ìṣẹ̀lẹ̀ mi lájọ́ sọ̀rọ̀ yẹn tó bá wọn fi íńtánẹ́ẹ̀tì ṣeré débẹ̀ ni ṣeré àníṣe so ẹ̀rí pé gbogbo tí ń sọ yìí láti lè fi ṣákù iyèméjì sínú ọkàn àwọn ọmọ rẹ̀ ni nípa ìlàlàáfíà pé ṣe ìṣẹ̀lẹ̀ mi lájọ́ sọ̀rọ̀ yẹn àbí èsì ṣe ìṣẹ̀lẹ̀ mi lájọ́ sọ̀rọ̀ yẹn so o kiri kan yóò máa ṣe yára ní ẹ àmọ́ tó bá yẹ kóhun náà lọ́sọ̀ọ́nà á fèsì ẹ̀ ná sẹ́wọ́n pé ẹ á lè rò pé àbúyọ padà fi nílẹ̀ kó padà fi nílẹ̀ o ṣákù náà ń pè bẹ́yẹn pé tó bá jẹ́ jóun náà lọ́sọ ìtumọ̀ ní pé àgbàgbọ́ bẹ̀ tó bá jẹ́ pé òun náà lọ́sọ so àwọn tíra rẹ̀ tọ́ wá ló gbàgbọ́ pé òun lọ́kọ yìí ṣé báyìí níbi yìí so kí ló tó fi gbé ní ìgbọ́ná kí ló tó fi gbà ṣé bí nítorí pọ́pọ́ wọn wà ń bẹ́ẹ̀ náà yìí àbẹ́ẹ̀kọ́ ni wọ́n dẹ̀ sọ sínú ìbẹ̀rẹ̀ tíra yìí pàwọn làwọn kọ́ àbí a nínú kíṣẹ́ yìí tá a fẹ́ play yìí náà Sheikh Salim Lari náà dákọ̀ ara wọ́n dẹ̀ láwọn làwọn sọ̀rọ̀ yẹn so the same ọ̀nà títí àyè gbàdọ́dọ̀ rẹ tó fi gbàgbọ́ pé Sheikh Salim Lari lọ́kọ́ the same ọ̀nà yẹn náà ni kíṣẹ́ tiẹ̀ rẹ gbàdọ́dọ̀ rẹ ṣé bá nìdí ẹ bá ń pọ́ọ̀sì yẹn ẹ bá ń play tọ́ ọmọ rẹ rọ̀ síbi nígbà ẹ tó kẹ́ tó play kéjẹ̀tì alákọ̀ọ́kọ́ àti kéjẹ̀tì ẹlẹ́ẹ̀kejì ohun ohun ẹ̀ yàtọ̀ síra wọn pé báwo lẹ́nì kó ṣe lóhùn méjì eléyìí ọmọ eléyìí ọmọ ìdá kankan mọ ẹ̀yìn ayé lè má wà kọ̀ọ̀kọ̀ ọmọ pé wọ́n mọ̀ pọ́sì eléyìí ọmọ mọ̀ pọ́pọ́ sí bùbá. ó ní bẹ́ẹ̀ bó lè yẹ kí wọ́n ti wá lóhùn méjì ó ní tọ́lẹ̀ làwọn fi gbàgbọ́ pé wọ́n sàfẹ́ so wọ́n sàfẹ́ tako pé wọ́n sàfẹ́ gbé kúrò lọ́dọ̀ kan yẹn pé ṣèṣẹ́ nílá ló sọ̀rọ̀ yẹn. ẹ mọ̀ kí kẹ́sà mọ̀ sá kó mọ́ ẹ sì lẹ́rìí lọ́rọ̀ yìí wọ́n lé níwọ̀n mẹ́rin wa a ní ọ̀rọ̀ ẹ̀rí kọ́ ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n béèrè ni pé jàbàtà sọ wípé ẹ̀yin náà wà pẹ̀lú olórí àkídà burúkú iṣẹ́ wà ń bẹ̀ ìtafẹ́ mọ̀nù mo wà ń bẹ̀ mi sí bẹ̀ tẹ́ ẹ bá ti wà ń bẹ̀ ẹ̀ a ti mọ̀ pé ó rẹni gbára lẹ́nu yẹn àfa sunu a ti mọ̀ pé tábà ti ń sọ wà ní jésù ẹ̀yìn mi lọ́gbà kì í sọ̀rọ̀ ẹ̀rí àwa ti mẹ̀rí abẹ́rẹ́ ẹ̀rí dáa ti kọ́ wá láti jọ ẹ̀rí ó sì tó láàbẹ̀rẹ̀ wá di sí iná tẹ́yọ̀ fi gorí sọ́ọ́lẹ̀ fọkùnrin because èèyàn bá ti fẹ́ gba nǹkan kò lépa ẹgbẹ́ nu kọ́ ọmọ sọ pé kò sẹ́rì náà ni ó sàmọ̀ tẹnu mọ́ kankan náà ni bíi bíi bíi kà lọ́mọ tẹnu mọ́ kankan náà bí àjẹ́ tí ó bá ní sìn so wọ́n sọ lórí sọ lórí òní sẹ́rí sókè láyé fàyọ́ bẹ̀ ni pé ẹ wá pílẹ̀ ti rọ̀ṣì ẹ jẹ́ ká wo ẹ̀rí tí rọ̀ṣì yìí mú wá tó fi lóhùn wọlé ìgbàgbọ́ pé sẹ̀rí mi láyé náà pé ẹ bá ń pílẹ̀ alákọ̀ọ́kọ́. ló fà á tó fi jẹ́ pé ìdí wà bẹ́ẹ̀ lónìí bí ìdí ńlá ìtàhálà òun ni àwọn ọmọ oníbídà bíbà ìtàn kóra wọn jọ. tẹ̀gbẹ́bọ̀gà rẹ̀ náà ti bẹ̀rẹ̀ ni. wọ́n láwọn pé wọ́n láwọn ṣe tẹ̀lé alihilali àfihàn sàálà wọ́n láwọn pé lórí bídà ìkín náà ni wàhálà tán kóra wọn sí ẹwà àtijọ́ yìí náà ní ti báyìí tòun láwọn pé ìdọ́yẹ́kí máa lo wọ́n níbi wípé èèmọ̀ ń ní kátà àwọn ṣe yìí kínní yẹn nǹkan tán rìkọ́dù yẹn méjì ni wàláyì ẹni tó bá gbọ́ kódà kéèyàn máa datọ́ yóò mọ̀ pé ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì wọ́n sì ní tó ìṣẹ̀lúmù ìlànà náà ní méjèèjì ọ̀tọ̀ nígbà tán tó lákọ̀ọ́kọ́ ẹni tí ń sọ̀rọ̀ ń bẹ̀ ó yàtọ̀ gédégbé sí ẹnì kejì bẹ́ẹ̀ àbí dídì ní gbọ́ tó bá sì ní gbọ́ bẹ̀rẹ̀ báyìí tó gbọ́ bẹ̀rẹ̀ kejì ó dùn áà bóò ni ẹnìkan ti lè ní ohun méjì kò yé mi ná sòrí wọn kúmọ ló pínu wọn láwọn pé pẹ̀lú àìmọ̀kàrẹ́ náà nìjọ yọ. abdullahu ta'ala. àwọn ọmọ ìwé yìí ibi tóbi tí wàá dúpẹ́ fún àlọ́ o. tẹ́lẹ̀ kejì ni ẹ̀hán ya kọ́mọ lọ. nígbà tí èmi gbọ́ òun ni pé kódà mo ṣe alihamudulilayi pé ibi tí mo rún imọ̀ òun náà ó dáa. nígbà tó fẹ́ béèrè lọ́wọ́ àfa yìí ẹ mọ̀ wò kẹ́tọ́ béèrè o ó ní ẹnìkan bẹ ní nàìjíríà. ẹlẹ́kọ̀ọ́ bá ń pọ̀ sẹ́nu ṣé sáré kàmá sí torí màá kejì náà ìdílé òun ni wípé ohun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà làwọn gbọ́ ohun alákọ̀ọ́kọ́ ó yàtọ̀ fún wọn ẹlẹ́ẹ̀kejì sọ wá tó bá ti rí báyìí kódà kọjá pé yẹn jáde nìkan máa dátọ́ gan yóò ti mọ̀ pé ah, èèyàn kan náà kọ́ ni méjèèjì so pé bóòlù èèyàn kan ti ní ohun méjì kò yé òun náà níjí òjò yé náà ni pé ọ̀dọ̀ ẹni tó ti kéwu náà tó ti lóun ti kéwu ẹni tọ́rọ̀ ni kò yé òun náà ọ̀dà àrùmọ̀ òun náà lọ́wọ́ so kò lè jọ yé yín papọ̀ ni torí èdè yé yín ṣé bá nìyí sọ tó fà á ẹ jẹ́ sọ tó fà á fún yín òun ọ̀mọ̀ èèyàn kò mọ̀ rárá nǹkan alákọ̀ọ́kọ́ tó fà á ò ní wípé tí ẹ rí alákọ̀ọ́kọ́ phone call ni broda yìí broda abdulwahid ibrahim àwọn ló pe sheikh salim hilali sẹ́ẹ̀sì mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí sheikh salim hilali ń sọ ẹni yìí rìkọ́ọ̀dù ẹ̀ pẹ̀lú fóònù ẹni nǹkan tí ọba output fóònù ẹ̀ output ò lè mọ iyọ̀ nǹkan tí fóònù ẹ̀ bá gbé jáde ẹ̀jọ́ ìrẹsà máa ń sìn òun ni bọ́ọ̀sì tá máa gbọ́ ṣẹ́wárí output máa ń yàtọ̀tọ̀ síra wọn ó di pẹ́ lórí device tí ẹ bá fi rìkọ́dù nǹkan ẹ̀jọ́ ìrẹsà orí nǹkan tẹ́ bá fi rìkọ́dù kan yóò fún yín ní rìsọ́ọ̀tì output ẹ̀ yóò fún yín ní èsì ntí ó jáde lóhùn so nǹkan tó fà á nìyẹn fóònù tán fi rìkọ́d sẹ́wọ̀n pé ó ní bí spíkà fóònù bó ṣe máa péye tóbi tó ẹ ẹ lè fi wé kí n lọ rìkọ́dù nǹkan ní stúdíò bí méjèèjì ó ṣe jáde ẹ lè fi wéra wọn. so alákọ̀ọ́kọ́ yẹn phone call ni so in output fóònù ló ń gbọ́ in tí fóònù gbé jáde ní voice ló ń gbọ́. tẹ́lẹ̀lẹ̀ kejì sheikh selim hilali rìkọ́dù ẹ̀ fúnra ara wọn kèé ṣe phone call wọ́n rìkọ́dù ẹ̀ ẹ̀yin ló sì padà gbọ́ wọ́n wá send ẹ̀ ni báwo lè ṣe fẹ́ fi ìgbà tó yẹ pé device tán fi record lákòókò ó yàtọ̀ fún device tán fi record ẹlẹ́ẹ̀kejì sẹ́mi pé pẹ̀lú nǹkan yẹn sẹ́mi pé voice ó yàtọ̀ eléyìí ò ní òye wọn torí ẹmọ̀ páwọn eléyìí sẹ́mi pé ojú ti wọ́n dúdú gan alákọ̀ọ́kọ́ nìyẹn tẹ́wọ́rẹ́ lẹ́ẹ̀kejì ó ní pé ṣe rí inú ẹ̀rí tẹ́fì mẹ́kọ́rùn yẹn yàtọ̀tọ̀ ni pé ṣe rí alákọ̀ọ́kọ́ Sheikh Salim Hilali wọ́n sì kì í gbà yẹn kódà wọ́n ní ikọ́ tẹ́wọ́rẹ́ yóò wá clear sí nígbà tí bá play rẹ̀ in fact ìgbà kéjẹ́ tiẹ̀ tó parí láti kíjẹ́ tiẹ̀ fẹ́ parí tó báyìí ẹ̀rí kọ́ tó lágbára tí ṣèkìsẹ̀ lùmí lálíbá tó wú ẹ̀rọ kò téèyàn bá ń wú kọ́ ẹ máa fẹ́ ti ohun yàn bí àfẹ́ ti ohun yàn because ikọ́ ohun ń jáde ibo ni ohun ti ń jáde ẹnu ibo ni kọ́ ti ń jáde téèyàn bá ní kọ́ ohun ọmọ yàtọ̀ àbí yàtọ̀ ẹlẹ́ẹ̀kejì ohun ṣe ìṣẹ̀lú mi lálẹ́ ó kílẹ̀ àwọn ẹ̀ nípa kódà àwọn òwúkọ́ bẹ̀ sáré bẹ̀rẹ̀ tó fi parí wọn sick nǹkan tó àfẹ́ tó ń wọn nìyẹn tó ní tẹ̀gbọ́n ní kò yé òun ni ẹ̀ láti ṣàlàyé fún ọ yẹn gbogbo kò lè yí ọ náà ṣé ó rà nísì so ẹ wá máa bí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì olóhùn sí alhamdulilayi nígbà tó ń gbọ́ tó níbi tó ń rún wa mọ́ tó níbi tó ń rún wa mọ́ náà ló ń bá wa. ẹ wá máa wo aláìlẹ́kọ̀ọ́ yìí o wọ́n fẹ́ kọ́ àfa súnà lẹ́kọ̀ọ́ bọ́ tí máa ń béèrè béèrè ẹ rí báyìí nìsí ọyọ bá ń bí rẹ̀. níbi jẹ́ òfin. òun náà ẹ̀mọ̀ pé mo ní kàmá yakunu mọ̀rọ̀bí yakunu mọ̀rọ̀bà bẹ́ẹ̀ ni jíire ní bá ti rí lẹ́ńtí ó rè ó rè é ń pèsè tiẹ̀ náà tán bá a òun ní èrí kéwú kàbá wọ́n yìí tó gba délé ju jàmbá rẹ̀ lọ́wọ́ tó lóun tún dá lára jàmbá rẹ̀ yín wọ́ nígbà tó yẹ pé jàmbá tánà ò lè yanjú tẹ́lẹ̀ gbogbo bí tó wọn náà ti ń ká àkókò àmújáde òun lè rí kéwú kébí àbá rẹ̀ náà ni ẹnu tí ẹyí tó pa pé ń sọ̀rọ̀ gidi tó lóun ṣé bá ní sí kò tó lẹ́kọ̀ọ́ kò mọ̀rọ̀ gbé kalẹ̀ ká mọ̀rọ̀ tó kò tó lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sísọ ó mẹ́ta ó mẹ́rin ló pé o ẹ bá pílé rẹ lọ. هذا القول هل هذا القول اه اريوان سيين اريوان سيين ó ti wí nǹkan sẹ́yìn ó ti wí nǹkan sẹ́yìn kó tó kábẹ́ o. alhada ah, alqawl ọwọ́ gẹ́gẹ́ béèrè o ó ní ẹnìkan bẹ ní nàìjíríà ẹ̀rí wá ní ẹ̀bí ẹ̀sí. ipe oníbíjẹ́ o ẹ mọ̀ wo gẹ́gẹ́ béèrè o da tọ o àmọ́ ìròyìn ibi débi tí wàá dúpẹ́ fún àlọ́ o nígbà tí èmi gbọ́ òun ni pé kódà mo ṣe alihamudulilayi pé ibi tí mo rún imọ̀ òun náà ó dáa nígbà tó fẹ́ béèrè lọ́wọ́ àfa yìí ẹ mọ̀ wo gẹ́gẹ́ béèrè o ó ní ẹnìkan bẹ ní nàìjíríà ipe oníbíjà òpin ó wá sọ ipe alhadalkọ́ul alhadalkọ́ul huwa qawlukum tí ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí pé bídẹ́ òpin sọ̀rọ̀ yìí náà ni ìyẹn pé sẹ́yìn náà sọ bẹ́ẹ̀ ao antum dídò hadalkọ́ul ó lè sọ lábá rẹ̀ fún ààrẹ náà nù àbí ọ́pọ́sìtì ọ̀rọ̀ yìí lẹ́wà ẹ mọ̀ wo ìbéèrè ìjàkújàkú àwọn. kí ló ń kí ló gbọ́dọ̀ lọ́sìn? ó ní ẹ máa wo ìbéèrè ìjàkújàkú àwọn ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ ni ẹbí rẹ̀ tán mọ́ kama kama sí. àwọn afáàtẹ̀ ń pè ìjọsúná yìí jù báyìí lọ nígbà tá a sọ pé ẹnìkan sọ nǹkan àwọn afẹ́ mọ̀ pé sọ̀rọ̀ yìí ṣé kí ni o sọ̀rọ̀ yìí ni àbí èyí sọ̀rọ̀ yìí ẹ̀rọ gbé abẹ́ lò bẹ́ẹ̀. tèmi kan tó yẹ ká béèrè ni pé ọ̀rọ̀ yìí o Allahu dali minal kitab wa sunna aw la yujad lahu dali. ṣé ọ̀rọ̀ yìí lẹ́rìí nínú Quran àti hadith àbí ò lẹ́rìí tá a fẹ́ béèrè lọ́wọ́ nínú. naam ó sì sọ̀rọ̀ ẹ̀ parí tán ṣé à ń kọ́mọ yóò mọ̀ wọ́n ara rẹ̀ báyìí. ṣe rí alákọ̀ọ́kọ́ ni pé ó ní ọ̀rọ̀ tí àáfàá yìí béèrè lọ́wọ́ ṣé sẹ́lí mi lálẹ́ ọ̀rọ̀ jákujàku ni téèyàn bá mọ tí ẹ bá máa fojú wíwẹ́wọ́ ọ̀rọ̀ dáadáa ẹ ní màá ti bú ṣe ìṣẹ̀lẹ̀ mi báyìí nítorí wípé ó tó nígbà tó lẹ́yìn ẹ̀tọ́ wá ní àwọn àbá àtẹ́yìn ń pè yà àwọn àbá yìí lẹ́kọ̀ọ́ wọ́n gbọ́ súnà yé gan àwọn àbá yìí lẹ́kọ̀ọ́ wọ́n gbọ́ súnà yé èyí sì béèrè béèrè jákujàku lọ́wọ́ wọn wọn sọ wọn pé tó ni wa mọ̀ yìí pé jákujàku ṣé dáhùn jákujàku jákujàku làwọn náà oníbèrè tá bèrè yìí oníbèrè jákujàku ni ṣé bẹ́ẹ̀ nìsín Sheikh Salim wá ń dáhùn ìbéèrè jákujàku àwọn òye kan mọ̀ ká sọ fún ọ pé à ah, ìbéèrè tó bèrè yìí ìbéèrè jákujàku ni ìyẹn bèrè bèrè báwọn ó wá ní bó ti yẹ kán bèrè lélẹ̀ ń kọ́ Sheikh Salim lálẹ́ àtẹni ilé bó ti yẹ kán bèrè bèrè Sheikh Salim lálẹ́ wà lè sọ fún pé à ah, bó ti yẹ kó bèrè bèrè lélẹ̀ pé aláwù dẹ̀lí àmì lẹ́sà aláwù dẹ̀lí ó wá wẹ pé aláwù dẹ̀lí àmìlá yóò jáde láwùjẹ yìí pété rí ń bẹ fún àbẹ́rí òsì fún kò yẹ báyìí nìsí so pé bó ti yẹ kán béèrè nu so ìwọ lọ mọ bó ti yẹ kán béèrè béèrè ju ṣe sẹ́lí mi lálẹ́ àbí so nǹkan tó ń sọ fún wa nìsí ni pé ṣe sẹ́lí mi lálẹ́ o àìlẹ́kọ̀ọ́ ń bẹ lára wọn torí wọ́n ń dá ìbéèrè àìlẹ́kọ̀ọ́ wọ́n sì ń bá àwọn ìbéèrè jákujáku ìwọ lọ wá mọ bí ó ti yẹ kán fúrẹ́mù béèrè náà ó ní ẹ tó kí wọn la fẹ́ lo ìbéèrè tẹ́ ń béèrè kẹ́ ẹ sọ àbẹ́ sọ ní tá a fẹ́ lo ń bẹ̀ náà ni pé àríjàbàtà ń parọ́ mọ́ wọn wípé wọ́n sọ bẹ́ẹ̀ níta fẹ́ lò ní pé àwa fẹ́ mọ̀ pé tí wọ́n sọ àti níta fẹ́ lò náà nu toró béèrè pé kí la fẹ́ lò ń bẹ̀ níta àwa fẹ́ lò tí ọba yí ọ o ní pé àjàbàtà ń parọ́ mọ́ wọn tẹ́ wọ́n parọ́ mọ́ Sheikh Salim Hilali wípé àwọn náà wà nínú àwọn àfà tó sọ pé gbogbo bídíà kúfùrù ní pé bídíà òpin àwa fẹ́ mọ̀ táwọn náà wà ń bẹ́ ń tòótọ́ àbí wọ́n sí ń bẹ̀ torí bá a ṣe ń wífo tó pé wọ́n sí ń bẹ̀ wọ́n sì wà ń bẹ̀ náà láti béèrè lọ́wọ́ pé sẹ́yìn náà àbí ẹ dákun ṣé kí ẹ bí ire pé ẹni ẹni lágbájá báyìí o yìí sọ nǹkan báyìí nípa yín àwa dẹ̀ ní òrí bẹ́ẹ̀ àwa láǹfààní àti ibi ẹ dákun ṣé ìtò ń lóra ìṣiṣẹ́ ń tẹ̀sán ní tòótọ́ ẹ dákun ṣé ìbéèrè ń kọjá tó. tó yẹ báyìí nìsí ọ̀rọ̀ pé wọ́n ti mọ̀ a ti mọ̀ pẹ́ẹ́rì ń bẹ a ti mọ̀ pé gbogbo àfa sẹ́yìn náà sẹ́yìn abẹ́ ń sọ ṣé àmì wa béèrè pé hal hadha qawlukum am antum diddu hadha alqawl ó ní bóyá sọlá bá rẹ̀ náà nù tí kò wá kọ̀rẹ́tì ni bóyá sọlá bá rẹ̀ fúnra rẹ̀ náà nù tí kò kọ̀rẹ́tì ni abẹ́ ìgbọ́n gbà sọ́sọ bẹ́ẹ̀ tí kò wá kọ̀rẹ́tì ni <laughs> tó ń lẹ́jọ́ bá kọ̀rẹ́tì kò yí kú tiẹ̀ kò yẹ láì wọn gbàgbọ́ wọ́n dẹ̀ ń dá iyèméjì lẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn nítorí wípé wọn fẹ́ káwọn èèyàn yẹn fi kéṣẹ̀ ti yanrin lẹ̀ fáwọn. ṣé wá rí tó ń ti bẹ́ẹ̀ náà jàbàtà padà ó padà wà lẹ́kọ̀ọ́ sáfà yìí o. tó dé padà sọ wájú pé òun ọ̀rẹ́ yẹn kankan sẹ́ tó ń wo ọ̀rẹ́ yẹn kankan sẹ́ ẹ̀ so ọ̀rẹ́ yẹn kankan sẹ́ gbogbo ara la ti mọ̀ ṣé báyìí ní ti pé ọ̀rẹ́ yẹn kankan sẹ́ àmọ́ ń tà ń sọ fún ọ ni pé ẹni yóò sí má ń pa ẹni ẹlẹ́ni mẹ́dọ̀ ẹni yóò sí pẹ̀lú rọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ tó ń sọ yìí. ìwọ nìkan jáde òtí ẹgbẹ́dẹgbẹ́ kí ló lè dádúró sí báyìí nísìn ebi ọ̀dọ̀ pọ̀ nídìí àfà ó ti wá sí máa fáyìí tọ̀bẹ́ jùlẹ̀ àní tó ń ti bí kiri ìṣe kéyà tó náà sẹ̀ wàláì ó ì tó ń sì sí pé ṣéèkì yóò pín dídí àná ẹ̀ níṣẹ́ ẹ ti ọ̀nà tán ẹ máa bí èrè lọ. a bá ni pé ṣe bó lẹ́jọ́ máa ń ṣe mistake. ó sì ní kílẹ̀ rí. ẹ̀jẹ̀ béèrè ẹ̀rí lọ́dọ̀. so ìwọ ìwọ ló yẹ kó sọ fún wọn pé wọ́n ní kílẹ̀ rí ṣé kàn yẹ ká sọ fún wọn nígbà tó bí wọ́n lè pé ah irú béèrè tẹ́ bèrè yóò bá súnlẹ̀ mu o kílẹ̀ rí lèyàn máa ń béèrè. wọ́n ń béèrè lọ́wọ́ yẹn pé tí ẹ sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ẹnìkan sọ pé ẹ sọ kínní kí ló dé àmọ́ fi ń tú ìsọ̀rọ̀ náà kí ló dé àmọ́ fi ń yí ọ̀rọ̀ náà tí pé ẹ sáfẹ́ parọ́ yìí náà ni ẹ sáfẹ́ kájú tí ẹ bá ṣe fáwọn bá mọ intọ́fọ̀ àtàfi béèrè béèrè kó lè kó àgbà kó báyà pé à pé àbájọ ìbéèrè jagunjagun náà béèrè ẹ̀rí lọ́dà fáànà ẹni tó sì béèrè béèrè kìí ṣe tó òun rẹ nìyẹn ní tó òun rẹ ni pé ǹjẹ́ sọ bẹ́ẹ̀ àbẹ́ sọ bẹ́ẹ̀ níta afẹ́ mọ̀ nìyẹn so ara fẹ́ fi hàn ara fẹ́ fi hàn ọ́ afẹ́ jù sí ọ pé kó o lè mọ̀ yí pé ẹni tó ń wí yóò sọ bẹ́ẹ̀ o má wí má má sọ tẹni má níta afẹ́ níta afẹ́ àtìbù nìyẹn o ìwọ nìkan mo sọ pé wọn nìkan lọ sọ bẹ́ẹ̀ fàyè káwá wò bọ́yá káwá wò bọ́yá àwọn tó ni wọ́n bá pé ó bá ṣẹ́kù pẹ̀lú ẹ̀ pé ọ̀rọ̀ tí mo ń sọ yẹn nìkan kò wí láyé o èmi nìkan mọ́kọ́ wí o ẹjọ́ rẹ̀ mọ̀ wí báwọn rí mọ̀ wí báyẹn pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí o kò sábà súnlẹ̀ kankan tó sọ rí o ààrẹ ni tí ó ní làákà ìjọba wípé ha ẹ̀ẹ́n kò sẹ́yìn kankan tó sọ rí èyí nìkan ilẹ̀ kó ń sọ <laughs> ẹ̀ẹ́n èmi ò mọ̀ pé báwo ni wàláhì mo fọlọ́ àbúrò nígbà táwọn bá wà ń bẹ̀ tó bá yẹ pé a bá mọ̀ yìí pé tọ́wọ́ yẹ pé níta fi dúró mbẹ́ ńgbà yẹn tọ́wọ́ yẹ pàtìgbà yẹn labá ti mọ̀ bí kò sẹ́ni tó sọ orú ẹ̀ yìí wàláhì àní dúró mbẹ́ mo fọ́nà àbúrò à kì í ṣe pé èèyàn gọ̀ tó wá ń gbà náà náà. bẹ̀sí táwọn máa ń rò ní pé àdìmọ́mù Barbahari sọ bẹ́ẹ̀ àwọn máa ń rò pé ṣe ṣèlú nìdáli sọ bẹ́ẹ̀ àmọ́ rò pé ṣe kàlàlíbáni sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ o akásíra ṣe ṣèlú nìdáli dáadáa ṣe ṣèlú nìdáli àtúwò jíra Sheikh Albani hajjatu nabi Sheikh Albani náà sọ bẹ́ẹ̀ o à ìbẹ̀ láti wá rí pé ha kò sẹ́ni kankan tó sọ orí eléyìí tó yẹ ti bẹ̀rẹ̀ sí máa là nìyẹn because èyàn mọ̀ pé o ìwọ ìwọ́dà kankan mú wá fẹ́ mi níwọ̀ tó ọmọ kọ́ lakọ̀ pé <laughs> tó ń pe á lakọ̀ ìwọ ni à bó wọn àbá àkọ́ òwú nǹkan rí ìwọ lọ́wọ́ wílé mẹ́wàá lò nǹkan ṣe mí nù o nǹkan ṣe mí tààrà nìyẹn àmọ́ òun náà ti mọ̀ pé ọ̀rọ̀ burúkú ni ó ti mọ̀ pé kò sẹ́ni tí ó gọ tí ìdààmú òní ba wípé kò sẹ́ni tó wí ní tóun wí láì wúma pé òun nìkan lòun wí ló kéré ló fẹ́ láti wáyé mọ́ ẹnìkan títà ń parọ́ mọ́ bàtọ́ lọ́wọ́ wà á mú gbogbo àwọn òkú ti ń parọ́ mọ́ inú tíra àwọn títí ń parọ́ mọ́ náà láti pé wọ́n pin láti pé wọ́n pin alàyè ti ń parọ́ mọ́ náà ẹ máa wo inú tíra yìí o wàláyé bíbi títí ìkàlẹ́ tó sọ pé ṣe tẹ̀lé mi láyé òkú bídà kó bí wá ń kàn kàbùkà yìí sì kàbù yín wà láyé ẹ̀rí pé ọ̀tọ̀ ní tàbí ṣe tẹ̀lé mi láyé ní discourse ọ̀tọ̀ yìí pe ṣe tẹ̀lé mi láyé gan ká má rẹni tó gan yìí ọba jábà fẹ́ dún lórí tíra lásán wà láyé ṣe tẹ̀lé mi láyé. ẹjẹ ń sáré kabẹ̀ fún yín nínú yìí ní naam tí a bá lọ wọnú tíra albidatu wa atharuha sayyi'u fil umma tíra yẹn náà ní that same tíra ẹ lọ page one hundred and thirty two ó yẹ kí n sọ pé nínú àtọ́bá ètò sáníyà ó yẹ kí n sọ bẹ́ẹ̀ tí n bá fẹ́ fọ́lọ̀ wà ìmọ̀ kan jàbàtà ó yẹ kí n sọ bẹ́ẹ̀ ó ní tíra yìí ó ní àtọ́bá ètò sáníyà ni ó ní second edition ní tíra yìí ẹ̀dí ọ̀nà sábà yìí wípé àtọ́mátùl ula alákọ̀ọ́kọ́ takọ́ print tí àyè takọ́ print ó ní ìyàtọ̀ ń bẹ nǹkan tó wà ń bẹ ó yàtọ̀ díẹ̀ fún tíra ẹlẹ́ẹ̀kejì ó lélẹ́yìn ní àtọ́bátù sáníà ẹ sáré tí mo mú dání ó lò ní àtọ́bátù sáníà kò dá kankan mà tọ́ba àtọ́bà àwúlá náà ní méjèèjì ẹ̀jẹ̀ ọ̀nà sábà yìí òun náà ní méjèèjì so ìtọ́wá níbi alákọ̀ọ́kọ́ àti ibi ẹlẹ́ẹ̀kejì tó ń fi rò pé tọ́ba méjì tó yàtọ̀tọ̀ ni máa padà ṣàlàyé ẹ̀ kò yé ni sẹ́wárí síra ti ń pè ní tọ́ba àtọ́ba tó sáníà ẹ dákun ustaz kí lélẹ̀ kí ni wọ́n kọ sí mi àtọ́ba tó kúla inú pè ní àtọ́ba tó èmi first ní sọ yìí yóò sì rí bẹ́ẹ̀ pé jẹ̀mí ìṣòkúkí mahfuz ó wá ní àtọ́bátì kúlá kódà wọ́n sọ déètì tí wọ́n print yẹ wọ́n print yẹ ní fourteen twenty two hijiri fourteen twenty two fourteen kí láwàá fourteen thirty seven láwàá yìí ó mi pé wọ́n ti print yẹn sí how many years back fifteen years back nìyẹn àbí náà ti print sílẹ̀ yìí ẹ máa wo nineteen kí o i mean two thousand and one two thousand and one náà pírìtì síra yìí two thousand and one sí two hundred and sixty how many years yẹn ẹ̀hẹ́ àtọ́bátù kúlá náà ni ọwálélẹ̀ ni àtọ́bátù sáníyà so mo sọ pé ibi tí mo fẹ́ kà yìí mo sọ pé kẹlẹ́ lọ́wọ́ page one hundred and thirty k thirty two tí mo sọ yìí ó yẹ kí n sọ yìí pé torí tọ́ba kan ń bẹ tó yẹ pé ó yàtọ̀ fún ilé báyìí ẹjọ́ ìsámayé sì bẹ̀tí báyọ̀ fọ́lù èdè jàbàtà yóò sọ mí ìnànú kílẹ̀ tẹ́gbọ̀ o ó yẹ kí n sọ pé nínú tọ́bátù sáníyà bẹ̀tẹ̀ mi ò ní sọ òdo tí wọ́n ń sọ torí kèye tọ́bátù sáníyà lélẹ̀ àtọ́bátù úlá náà ni kò kàn yí ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni nígbà tí ò ní farabalẹ̀ kẹ́kọ̀ọ́ kò tó ní farabalẹ̀ kò tó ní yọjú jí bá ń ka nǹkan ọ kẹ́kọ̀ọ́ ò ní nǹkan kà èmi ò wá mọ ibi tí wọ́n wá tiẹ̀ bá fẹ́ san sí láyé tiẹ̀ báyìí عدم قبول شهادة المبتدئ الداعية أي مدى ìjẹ́rìí onídíjà àti bá ń sọ rẹ̀ wípé òun fẹ́ sọ̀rọ̀ Sheikh Salim Hilali láwọn fẹ́ sọ̀rọ̀ nípa wípé a lè gba ìjẹ́rìí ẹ̀ tó bá wá jẹ́rìí ọ̀rọ̀ fún wa ẹ̀rọ mọ̀ wo Sheikh Salim sọ̀rọ̀ wọ́n ní man kana da'iyatan ila bid'ati gbogbo ẹnikẹ́ni tó bá jó bídíà tí wọ́n ń pèpè sí bídíà rẹ̀ tóró bídíà méjì ni wọ́n lábala pípèpè àti kí ẹ̀ máa pèpè àwọn bídíà kan mẹ́tọ́ tí wọ́n kì í pèpè sí bídíà wọn àwọn kan mẹ́tọ́ tí wọ́n máa ń pèpè sí bídíà wọn. wọ́n ní fa innahu ẹni tí bá jó ní bídíà tí wọ́n ń pèpè sí bídíà rẹ̀ yìí fa innahu yastahiqqu al-'uqubata fi dunya irú bẹ́ẹ̀ kálẹ̀ bá fi sọ ọgbà ṣẹ̀ríà eléyìí tí kò fẹ́ kí aburú talu òun yẹn ìjìyà táàbì jẹ oníbídà tí ń pèpè sí orí bídà rẹ̀ ó ní pé ìjìyà yẹn a fi ń jẹ nítorí àti dáàbò bo kí ni o ọgbà ṣẹ̀ríà ni káwọn yẹn ń bàbá fún ọgbà ṣẹ̀ríà ya tó bá ti jìyà yóò jẹ lẹ́sìn fẹ́ lómi pé àwọn tí bá ti ń fọ ọgbà náà bá ya irú ìyà tí ó máa jẹ wọ́n rì láti dìfẹ́ǹdì ọgbà ọlọ́run ká ń bàbá bá ya. wàjẹ́ fẹ́ẹ́n lè dọ̀rọ́ rìhì ánì náà àti pé ká lè bá àti aburú rẹ̀ yìí nira rẹ̀ kúrò fáwọn èèyàn tábà ti fìyà jẹ́ tẹ̀mọ̀ pé kò ní kò ní lè káburú báwọn èèyàn pẹ̀lú pé ọmọ kò wọ́n ti bí dí àmọ́ àwọn èèyàn ló ti kẹ́kọ̀ọ́ lórí nípa tí a ṣe fún yẹn wọ́n ní wà á kọ́ lu ẹkù láti yìí eléyìí tó wá kéré jù nú ìyàtà lè fi jẹ́ the least ìyàtà lè fi jẹ́ oníbíjà and you jarọ òun ẹni káyẹ lódì ẹ́ oníbídíà kìí jẹ bàbá àdínì ẹ́ kìí jẹ agbẹ́sìnká àdínì àní fún lọ́lá nú ẹ̀sìn wà láyò kọjú ẹnìbùlẹ̀ ẹ̀n àti ní kọ́mọ àti ní múmà lọ́dọ̀ rẹ̀ àní kọ́mọ lọ́dọ̀ àwọn yàrá mi jẹ́ nìyẹn o. wà láyò tafta kódà bọ́mọ kéwù ju nǹkan míì lọ àní gba fatuwa lọ́dọ̀ rẹ̀ wà látúkọ̀bá mi ṣahadatuhu àti nígbà ìjẹ́rìí rẹ̀ tó bá wá jẹ́rìí lórí kẹ̀kẹ́ alájì kéyìn lẹ́fẹ́ jẹ́rìí àyẹ̀mọ́ lọ ẹ máa lọ àjẹrí alájì zaka ẹ̀yìn ọ̀gbọ́n ọ̀jẹ́rì. lidhalika ittafaqa al-ulama ṣéèkì ní ẹ máa wá wo ṣéèkì ní nítorí ẹ̀ ní àwọn àfáàfin panupọ̀ lidhalika nítorí ọ̀rọ̀ tá a sọ ittafaqa al-ulama ẹnu àwọn àfáàkọ̀ min al-muhaddisin bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn àfáà oní hadith wal fuqaha àtàwọn àfáà oní fiqh wal usuliyin àtàwọn afọ́ ní usul anna mọ̀tẹ́rì alẹ́bi yakfuru bi bid'atihi pé gbogbo bídíà tó bá ti di kèfèrí pẹ̀lú bídíà rẹ̀ ẹ máa gbọ́ ọ nà kọ́lá ìtìfàk pé ẹnu àwọn àfáà kò lórí pé gbogbo ẹni kò sí fìlà pé anna mọ̀tẹ́rì alẹ́bi yakfuru bi bid'atihi pé gbogbo bídíà tó bá ti di kèfèrí pẹ̀lú bídíà rẹ̀ la tuqbalu riwayatuhu bil ìtìfàk a lè gba ẹgbàá wa hadith lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pẹ̀lú pàrọ̀ àbẹ́yẹ̀ tó sì di kèfèrí látúkọ̀bálù ìwà àyàtúhù bí ìtìfàkó àlè gba ẹ̀gbà wá rẹ̀ àlè gba ọgbà wá hadith tọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìpanukọ gbogbo àwọn àfà àtàwọn al-muhaddithun àtàwọn al-fuqaha àtàwọn al-usuliyun. wà á mọ lẹ́bi láyà kúfúrú àmọ́ ní bídíà tí ò di kèfèrí ó sì ní òpin bídíà. ó ní sẹ́yìn mi láyò wọn láì tíra náà ní ti ń ká ibi tí ń kà fún inú tíra ẹ̀fọn péjì wọn àtàrí túbọ̀ pẹ̀lú tí ó tó ṣáájú page one hundred thirty two ni page dákàn before page one hundred thirty two ni ọ̀tọ̀ ní tán sọ́ńbẹ̀ wọ́n ní wà á mọ̀ lẹ́yìn ìlàyà fòrò àmọ́ ní bídíà tí ọba di kèfèrí pẹ̀lú bídíà rẹ̀ fàtàlàfù ibẹ̀ làwọn àfáà ti yapa àríwá àwọn àfáà súnà sọ́lá wòní gbà ẹgẹ́ bíi mọ́mọ́lì mọ́mọ́lì kìlọ̀ wòní gbà rìwáyà kódà kọjọ́ bídíà tí ò jáde kó nọ́ọ̀sì wòní gbà rìwáyà rẹ̀. àbámu sáfẹ̀ yìí sọ ọmọ ẹgbàá ọ̀rọ̀ àbáàsí ìlókún mídíà àbáàsí ìlókún mídíà nù eré ìjọ ìdá kan mà asanu olùbásírí náà àbáàsí ni asanu olùbásírí ọmọ kí Abu Hurairah àbáàsí ni àbí aláìdá kan mà àwọn àbáàsí ìlókún mídíà àwọn àbáà jọ̀wọ̀ ìpín mídíà mo níbi tó ti sọ́nà lọ́wọ́ ẹ̀rùgbìmọ̀lá àwọn máa ń pílẹ̀ ọ̀rọ̀ rẹ ni. fọ́tàràbù ilà ànáwó rọ́dú ìwáyà kàmá yastahilu al-kadhiba ìwáyà fi nusrati mazhabihi pàápàá jùlọ tó bá yẹ waya rìwáyà ẹgbà wá tó gbà wá ó fi ń ni wali ahli fi ń sọpọ́ọ̀tì mazhabu àwọn èèyàn tí wà lórí mazhabu naam ẹ wo mi báyìí sheikh salim hilali ó ń nàkọ́lá ittifaq ó sì nàkọ́lá ọ̀rọ̀ yìí pé méjì ni dídí àpín sí gbogbo àwọn àfáà ẹnu wọn pé pàánù máa gba rìwáyà rẹ̀ àmì lè àwọn àfáà kan àwọn àfáà ìyapa ń bẹ àrínú wọn tán léyàn ọmọ gbà àrínú wọn tán yẹn léyàn nígbà tẹ bá lẹ́yìn tọ́sọ pé òun ní gba àríwáyé oníbídà mùtìlákọ̀ kò túmọ̀ sí pọ̀sọ pé kéèfé ní gbogbo wọn ẹ̀jẹ̀ ọ̀nà sábà ìdí wọn níbùnú sírí ìdí wọn níbùnú Abbas tẹ́sí mẹ́pá ti ká ẹgbà wá fún wa rẹpẹtẹ lọ́dọ̀ Ibn Abbas tí Ibn Abbas láwọn bídí àti òpin kéfèé rí abí ẹ̀ sókè ní bàmà tó ṣe kí tíjàbà tó bá wá fèsì lórí ilé ah! ọ̀rọ̀ yóò yá ọmọ yẹn ni ọ̀rọ̀ àdìsí ní sọ ọ̀rọ̀ àdìsí ní sọ sọ́ra ní ṣe sọ̀rọ̀ ẹ̀sìn ni kí làfi mẹ́sìn. tó bá yẹ wọ́n àdìgẹ́ fáyidà àdìsíyà nìyẹn wà fún fáyidà àdìsíyà ló ní ká gba àdìsí lọ́dọ̀ kèfèrí tó bá yẹ pé kèfèrí gbowó ń bí díà ṣé fáyidà àdìsíyà ló ní ká gba àdìsí lọ́dọ̀ kèfèrí. ẹ̀jẹ̀ rẹ̀ náà máa ń tì yóò sá mọ̀ parọ́ ẹlẹ́kùn tí fáyidà àbíyẹn ń sọ̀rọ̀ nípa ìyà tábì jo ní bídíà صونا لأمر الشريعة المنيعة ودفع ضرره عن الناس وأقل عقوبته أن يهجر ولا يكون له مرتبة في الدين ولا يؤخذ عنه العلم ولا يستفتى ولا تكمل شهادته لذلك اتفق العلماء من المحدثين والفقهاء والأصوليين أن المبتدع الذي يكفر ببدعته لا تقبل روايته بالاتفاق وأن الذي وأما الذي لا يكفر بها فاختلفوا إلا أنه ردوا رواية من يستحل الكذا في نصرة مذهبه ولأهل مذهبه mo ní mo sáré yájú lọ ká ni ká lè bá a mọ̀ yí pé nǹkan tá a bá yín ṣé sẹ́yìn ní láyé náà lọ́sọ eléyìí o ẹ dákun ọ̀rọ̀ ilé náà nìyí ṣé kò ti kò ti kílẹ̀ àti gbogbo yẹn pé ṣé sẹ́yìn mi láyé dégé ni wọ́n pe mí dà ọba lè ní ẹ ṣé sẹ́yìn mi láyé ẹ tó ṣe ọ̀bá rí nǹkan sọmọ́ ó lè ní wọ́n nà kọ́ la rẹ̀ nìyí wọ́n nà kọ́lá ọ̀rọ̀ yẹn ni àwa ni kéwù òtún yíyọ náà ni sọmọ tán pè ní nákìlù pé ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ẹlòmíì ni wọ́n gbé wa àwọn sọ wọn pé nákìlù ọ̀nà méjì làwọn àbá máa ń bà lò tí ọba yíyọ ṣé wọ́n nà kọ́lá rẹ̀ nákìlà mọ̀ẹ́rì àbí nákìlà mọ̀ayì olè má yé tí wọ́n gbé wá nígbè wá pé wọ́n ń takò ọ̀rọ̀ yẹn ni àbọ̀gbé wá nígbè wá pé wọ́n ń sọ̀pọ̀tì ẹ̀ torí táwọn bá gbọ́rọ̀ wá nígbà míì ọ̀nà bá gbọ́rọ̀ wá ọ̀nà méjì ni wọ́n túmọ̀ sí wọ́n lè gbé wá pé tó pẹ́ fẹ́ takò pé àwọn èèyàn sọ̀rọ̀ báyìí o ó wà ti rọ́dù fún báwọn náà ṣe ń gbé tiẹ̀ wáyìí ṣe pé nẹ́kùlù mọ̀ àárídì làwọn ń ni eléyìí báyìí nẹ́kùlù mọ̀ ayídì ni ẹni tó gbé nǹkan wá láti sọ̀pọ̀tì ẹ̀ pé nǹkan táwọn nítorí ẹ̀ ló jẹ́ pé kí ni wọ́n gbé wá láti sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ tó sọ lábẹ́ ádámù kọ̀bùlì ṣahádátì almubtadi almubtadi ìdáyà sẹ́bà nìsí so eléyìí báyìí ibi láti dúró lálẹ́ pẹ̀lú gọ́lọ́ ọba ẹ bá máta ibi tá a pè rẹ̀ dé sẹ́bà nìsí lẹ́yìn eléyìí báyìí yóò wá bẹ̀rẹ̀ sí máa ka tíra yìí báyìí tíra yìí gẹ́gẹ́ yóò máa kà yóò máa dàrẹ́tọ̀ sáwọn sọ̀pọ́ọ̀tì àwọn pages tó ti ń kà sẹ́yìn tí wọ́n ti wá ń direct wá sí pages àwọn pages wọ̀nyẹn tí wọ́n ti mú page kan báyìí àájẹ kọ́ kà ń tó fẹ́ kà tán bẹ̀ àwa náà wà bá tó page yẹn kà ẹ̀tí ọ̀nà sáwọn yìí àbà tún kà tó bá fi di direct wá sí page mi àtúnwò àtúnkà àwa ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ọkọ̀ kan báyẹn tí tàbí parí kéṣẹ̀tì yẹn pẹ̀lú gbọ́lọ́ba àwọn tó tí wa yahya man a bá wá sí ilé ìtàn tí n bá ti ka tinú tíra yìí tán àti fi tó rí fáwọn wa sílẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ wa pílé kéjẹ́ di Sheikh Salim Hilali gẹ́gẹ́ alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì àwa tún fúnra wa sí Yorùbá a tún fúnra wa sí èdè Yorùbá tí gbogbo gbọ̀nyìn kí ni Sheikh sọ tó yẹ báyìí nísìn ẹ̀ sì wá rí ní karamọ́ Sheikh tó yẹ báyìí nítorí Sheikh lálà sí ẹ̀ gan wọ́n lálà sí ẹ̀ tẹ́lẹ̀ tá a bá Salim Hilali tán a tún wá pílé ti ti Sheikh Yahya al ṣéèkì alhajuri tó ní ṣéèkì alimi láì lọ fíṣítì ní yẹmẹ́ni yẹn tó ní wá ní kọ́sọ̀ muhadoro kan a tún pílẹ̀ àwọn bọ́dà tó lọ sí yẹmẹ́ni náà wọ́n tún lọ bèrè ọ̀rọ̀ jàbàtà lọ́dọ̀ ṣéèkì alhajuri náà àwọn náà tún ní ọ̀rọ̀ burúkú ní sọ. wọ́n tún wá kú ọmọ yẹn a tún wá pílẹ̀ ṣéèkì abdullahi bukhari títí sheikh abdullahi bukhari ní saudi ni wọ́n tún ti lọ bèrè lọ́dọ̀ tiwọn náà nípa the jabata yìí ni wọ́n ń bèrè nípa jabata lọ́dọ̀ wọn náà pé ẹkẹ̀ni ká mẹ́ nàìjíríà ẹ̀ tún gbọ́n táwọn náà sọ ń parẹ̀ kẹlẹ́bà méjì tẹ̀lé mi dání tàbá wa parí ìhùn tán ìwà kó ọ̀rọ̀ àwọn àfa wa torí ìwọ lọ bẹ̀rẹ̀ nísìnyí ìwọ ló débẹ̀ àwọn ò tí ì fẹ́ débẹ̀ yẹn tẹ́lẹ̀ àwa tó bọ̀ ni bẹ̀tí wọn ló ti fast track wa débẹ̀ so àwa yanjú ẹ̀ ìwà kó ọ̀rọ̀ àwọn àfa wa ibi tẹ́tí ń lẹ ẹni tó wà lórí àkíyà sábà jàbátá wa yìí pé wàláhì wọ́n ẹni tó bá wà lórí àkíyà sábà jàbátá wa yìí wọ́n ní kọ̀ọ̀rìjì ni pé oníbídíà ni nínú àkíyà àwọn kọ̀wárìjì lọ́wà ó ti ẹni tó bá kú bídíà àtẹni tó kú bídíà wọn kì í jà ó ní wọn kì í jà subhanallah ọwọ́ àrí kí wọ́n máa ń jà nísìn báwọn àbá ọbọ̀ ọjà tààrà sí ẹ̀rọ nísìn so kọ́nà ọba àlékílá kó dáhùn kó sànù wa so kò tí ì parí ó ṣeé ṣe ní next week ó tó continue àmọ́ yóò gbélé táwa náà sọ yìí sí ẹ̀rọ nísìn inú rẹ̀ ó tó bàjẹ́ yóò gbélé yóò máa pẹ́ àgbá kò ti ṣeun torí òjò ní òjá bẹ̀rẹ̀ látàná àbá ti bàjẹ́ náà pẹ̀lú gbọ́dọ̀ àsìkò tá a ti wáyé ni tọ́ba di inú ẹ̀rùn ó ti ẹ̀sùn báyìí torí wàá wà rí bi nàtẹ́nà ẹ̀rùn dáadáa gbogbo àwọn àsìkò tí tójò máa ń di sọ́ọ̀bù wọn yẹn kò ní sójò inú ẹ̀rùn ọmọ pàgbà kò jálù ọ́ tí tóbi kó gbálé ọlọ́mọdé ọ̀rẹ́ ra ẹ̀jẹ̀ wà àmì ọlọ́mọdé ọ̀rẹ́ ra so ẹ bá ní sè so tọ́lọ̀ bá là ń bẹ láyé tọ́lọ̀ ń ti lára bí à ń bẹ so ọmọ pé ọmọ pé o ti fọ́lé agbọ́n so kọ́lá wa kó sànù wa subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ ti máa máa kàbí tí ó sọ wóró wóró ẹ̀ díyàwó.